àwàdà tó gbanú ọkàn ṣẹ́yọ Worldbest máa nìyẹn aráyé wa kọ́gbọ́n Worldbest máa nìyẹn ẹ̀rín àrùn tàkìtì yọmi lójú Worldbest máa nìyẹn Worldbest. Alani baba làbákẹ́ làbákẹ́ fúnra rẹ̀ Olive ọmọ àjàṣẹ ìyá àlápò sùrùtù fúnra rẹ̀ là ń kó no network house of commotion ilé commotion nìyẹn. àwàdà tó bá ní wọn kàn ṣe yọ wọ́n best man nìyẹn aráyé wa gbọ́mọ wọ́n best man nìyẹn ẹ̀rín àrùn tàkìtì yọmi lójú wọ́n best man nìyẹn wọ́n best. irú kan bí ọbẹ̀ gbẹ̀gìrì wèrè mú wèrè lóde balẹ̀ ilé tó gbẹ́kùn lé ìyálé ilé tí ó mọ ara ẹ̀ lágbá adìyẹ funfun tó mọ̀ pé àgbà ní tara òun ẹ world best ẹ̀rín àárín dorí kodò nìyẹn. àwàdà tó bá ní wọn kàn ṣe yọ world best máa nìyẹn aráyé wa kọ́gbọ́n world best máa nìyẹn ẹ̀rín àárín tàkìtì yọ mí lójú world best máa nìyẹn world best. ajíwìn ni èkó ẹ̀pà ń ṣe bí ìkó sí àdírí adigun ló kó jọ mí àrùn ikú ogbé kan bí òwú janko là ń kówó pẹ̀pẹ́ Àlàní bàbá làbákẹ́ ẹ̀ sùrùtù ìyá pọ̀pọ̀ ọgbọ́n ló ṣẹ́yọ aráyé ẹ wá kọ́kọ́ ẹ wá rẹ́rìn-ín kẹ́ gbàgbé ìbànú jẹ́ o. àwàdà tó bá ní wọn kàn ṣe yọ world best man nìyẹn aráyé wa kọ́kọ́ world best man nìyẹn ẹ̀rín àrìn tàkìtì yọ mí lójú world best man nìyẹn. wa mademoiselle ẹ jọ̀ọ́ ẹ bàbá ara ní ìfọ̀gàrà mo ń wá. kò pé méjì kò méjì ládùúgbò yìí. merci mama au revoir. sọnù ìjọ kan náà ni wọ́n jọ papọ̀. iyán ìgúndún fẹ̀rìfẹ̀rì ní gbóná lára ìyàn. kò gbóná. ìwọ fi mi sílẹ̀ sọ fún mi pẹ̀lú nàgó pé lẹ́ǹkan náà ló padà ọ sì parẹ́ bí ọgán. ẹ mi ti padà wá nísìnyí ìpótí ni òwò gbé wá mi ò gbẹ́sẹ̀ wá o. mi ti dé nísìnyí pẹ̀lú mọ́ wọ́n wá. Ah, kí ni ń bò nù àbúlẹ̀ ah, ń ṣerú sí. wàá àbò kọ bọ̀sùn àǹkankan nǹkan tí wọ́n ṣe náà ní fọ́gá yìí bọ́ bá gbọ́ bọ̀zúà kan tí wọ́n kó wá láti ibì kan wọn pàtàrà wọn ní ọ̀bàzúà ẹnìkan o. ara ní n tó ṣẹlẹ̀ ni pé èèyàn tó kú pẹ̀lú tó sọnù tọ́gbàrà jíjọ wà èmi ti wá mi ò gbẹ́sẹ̀ rẹ pò tí ròmò gbé wa bí o ti ń ṣiṣẹ́ rọ ká máa ṣiṣẹ́. àṣẹ́bù àṣẹ́bù. àjókò jókò kò nira àjọmọ̀ ṣe fọ́gà sọ̀gbọ́n. bóyá lè mò ń sùn bóyá títì mò ń sùn bóyá ta mò ń sùn bóyá orírin mo lójú títì ẹ mà ẹlẹ́fẹ̀ẹ́ jókòó bí kan ẹ ibi tó wù kó fún ẹ kó wà mí pẹ̀lú mọ̀ yìí bẹ́ẹ̀ náà ara máa wà pẹ̀lú ẹ. ìgbà tí ò gbé ìjà wọlé tí ò gbé ìjà mi ò sọ fún ẹ pé nǹkan dà. ẹ bọ̀ kí fẹ́ ẹgbẹ́ kí wọ́n sọ wọn kí mò ń polówó táyà ni ó sọ ntó mo mọ̀ ni wípé ntó dá mi rójú pẹ̀lú iṣẹ́ ni wípé níbi tá àjíjọ wà ibi àdùmàdàgbà sí kò ní sí nìkan tó máa sárọ̀ fún nìkan mọ́ ṣiṣẹ́ pẹ̀lú bàbá ẹ̀. ṣé mo sọ fún yín pé mò ń wá ọmọ sẹ́. gbinasi gbinasi. wọn kígbe olè èmi èmi ò kígbe olè lẹ́yìn lórí o gbogbo òwa wèrè bẹ́ẹ̀ mi ò fẹ́. ara ní mọ̀ yẹ kó bàjẹ́ fún àwọn. ó ti bàjẹ́ fún yín náà pẹ̀lú gbinẹ́gbinẹ́ tẹ̀sán. àti làbákẹ́. wọ́n bẹ̀rẹ̀ mi ò rán mẹ́sì o wọ́n wọ́ bẹ́ẹ̀sì mi o. bẹ́ẹ̀ ni ayé rẹ̀ ọ̀dà kò ní kú fún mi ah, ká tí mo fẹ́ bá yín sọ ọ̀pọ̀ mo rò pé ọmọ ìgbà kan tí mò ń lọ kú tọrun tí mò ń lọ rè kó táyà wá sí ilẹ̀ yìí. Ah, ah. mi ò lè gbàgbé. ọmọ yóò ti ju bí ọmọ ọdún mẹ́ta bí mẹ́rin lọ. èmi ò gbàgbé mo ṣe rántí ó tó ọmọ ọdún mẹ́ta àbọ̀ ń gbà yẹn. ọdún mẹ́ta àbọ̀ ni ẹni tí ń tọ́jú mi lọ́hùn-ún gbà náà rè. ìyá mi Bonsoir. ẹ mà káàbọ̀ ẹ kú ìrìn o. ẹ. wọ́n ní bonsoir mọ̀mọ́ wọ́n kí ọ ní bonsoir. Eh, ẹ̀yin náà ẹ káàbọ̀ ẹ kú ìrìn ṣe dáadáa lè dé. jọ́n bí ebi mà àbúrò mẹ́. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ kí ni ká wá fún yín báyìí àlejò ńlá la mà ní yìí kẹ́. ah irọ́ kì í ṣàlejò ńlé lòun náà. Hmm. ṣáà ni ìyàwó láńlọ́ọ̀dù wa àwọn ọ̀nà nílé ni kí ló dé tán jó nílé. bí bó ṣe wà yìí mò ní tọ́jú mi òun lájọ ń ṣe àṣepọ̀ lájọ lẹ̀pọ̀ lájọ ń ṣe romanticism nígbà tí mo wà ní kútọ́nu tí ń tọ́jú mi lọ́hùn tọ́lọ́hùn sì ṣe náà tó sì bí ọmọkùnrin fún mi. wọ́n pa á fún mi o bàbá mi wọn pò kí n pa ọ bẹ̀rẹ̀ àwàdà ó mọ̀ pa àwàdà bàbá ẹ̀ lè òun jèrè ni sọ̀rọ̀ gidi fún wa jàre. ẹ pa á fún mi o sọmọ yín ni. ìyá yìí àjọṣe lé ó lóyún ọmọ tó bí tó gbé wá fún mi. dàkọ ṣé ọmọ bó ìwà ń sìn mi. àbúrò rẹ ni. ṣé ọmọ ìyá mi ọmọ ah, bàbá mi. tó òun ti yọ ṣá ṣé bá ṣe múyàwó wálé ni bàbá ẹ ṣe múyàwó wálé. bó o kí n ṣe múyàwó wálé ṣé kí n ṣe mọ́ mú kiri gbogbo àdúgbò ni. màmá mi ẹ mọ eh. ohun tó ni pé kò tó ń dun ẹyin nìyẹn ẹyin àti bàbá mi àtàwọn lẹjọ níyẹn kò sí ètò kan mi ọmọ bàbá mi lèmi wò yẹn ah. ọba kan mi yé kan gbogbo ìjọ bàbá mi ah, èmi kan jọ ah, sorry èmi kan jọ ìyá mi mo fẹ́ ni mo jọ yẹ já lọ já lọ tẹ̀lé àbúrò ẹ̀ lọ ìka ni wọ́n mọ̀kùnrin yìí o ẹni tó bá rí ẹ tí ò bá sá sòbí á dáa àti pé n tó yẹ kéèyàn fún ni poison jẹ nìyẹn. àṣé mo jẹ bí èkúté ni àbí ajẹ lójú onílé tó fi pa mí nípa yẹyẹ. wàá jẹ poison last ni ma máa fi pia pia sínú paraga fún ọkàn yìí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ fún nǹkan tó ṣe yìí láti gbé ìyàwó wálé wá bá èmi ṣé bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ gbéyàwó wá bá ẹ̀ ṣé sólárò yìí ló yẹ kó wá gbé bá mi lé. ṣé ńgbà tí wọ́n dá kinní mi ṣé àjọṣèwé sí pé ìwọ nìkan ní ìfẹ́ ni. ṣùgbọ́n àyà náà fọ̀rọ̀ rora ẹ̀ wò ìwọ náà fọ̀rọ̀ ṣírò ara ẹ̀ wò ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá. ọ̀dà náà tọ́ba lè wọ́n náà mọ̀ kọ́ wálé wà eh. lọkọ lọ wo ibi tó sùn. Ah, ah, irọ́ pátápátá irọ́ pátápátá yìí kò sí tó jọ kọjọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kọjọ wọlé bo eh, dáadáa yí ẹ pẹ̀lẹ́ kíni pẹ̀lẹ́ bí aṣọ ẹ̀yà àbí kí ló eh? kò lè wá bá ẹja fúnre n tó ṣẹlẹ̀ pé mo gbé mọ wá bí mo tẹ fẹ́ àjòkó ni mi ò lè para sílé mo dúró tìmọ̀ síbí ni kò sí wàhálà ilé ayé ẹ̀rọ ta ọ̀fẹ́ gbìrà wà lé níyàwó ó gbé pẹ̀rẹ́ tí wọ́n bá bí ọ padà yín padà yín pọ́ ìwọ ọmọ ẹ kí ló dé má rọ pa bàbá náà bàbá ìwọ náà gbẹ̀yìn. ọ̀rẹ́ mi mi láìkí ilé ìbàjẹ́ mi fẹ́ kó gbà bàtí yẹn mm. mi fẹ́ kó mọ̀ pé àwọn ọmọ Lagos Island àti san lórí gan. mo jẹ́rìí ah. mi lè láìkí aṣọ ẹ̀ n ṣe designer n ṣe Gucci. àwọn ọ̀rẹ́ mi ò lè manage ẹ̀ kò sẹ́ni tó máa mọ̀ ọ̀gbà tí ò ń ṣe lé bẹ́ẹ̀ náà fẹ́ wò ìrà ìkéré lọ. òwe pélé ìfàyàn. yé èmi wá. tó bá wọ lásán. ọkẹ́dẹ̀ máa gba ọ̀pá tí. ojú ọ̀nà gbé hìl sí i. mi kẹ̀dẹ̀ máa pa tí wọ́n jẹ́. jíì bí mi bí mi bá ṣe láì tó ká ló lọ ní ṣáínṣáín wájú ni. Làbákẹ́ sórí pẹ̀lú bí o ṣe ní ṣáínṣá yẹn náà sórí tó bá wọ̀de pàtì yẹn tó wá wọ mínísíkẹ̀tì yẹn sí kó wá gbé hílsì ọmọ ọmọ ají ẹgbẹ́ ń yé àwọn èèyàn kan máa wò mí pé yé ọmọ mi tó ta lẹ́nu <laughs> ọmọ mi tó ta dágbárí ah! suit kọ̀rẹ́. jacket. Ah! ta ló máa ń wọ suit yẹn nínú àwọn ọmọ mi tó ń kọ fújì. yé pàṣẹ ó bàbá wa sí. <laughs> ó rí pé designer ni ah eléyìí ò ṣe designer o Zaratu orúkọ muslim lélẹ̀. Ah, ah, gbàgbé orúkọ muslim kọ designer ni fílẹ̀ ah. làbàkẹ́ kí ni problem ẹ̀ náà ah, sọ fún mi kí ni problem ẹ̀ ó ṣe jẹ́ wípé nǹkan tó bá ní báyìí kò ń tẹ́ lọ́rùn nǹkan tí mo gbọ́ ni pé ṣé bí o ti mọ bí ẹlẹ́wà ṣàpọ́n ni wọ́n wí o àmọ́ kì í ṣe tiẹ̀ àbí kó má ṣe gbà kó jókòó kó ṣe jágajàga kó mi ah ah wà kí ló ṣe kí ló ṣe dé tó ń bounce ah kí ló ń ṣe olóòórùn iná Wa, ṣé mo wá bẹ́ẹ̀ ni mi wá bẹ́ẹ̀ náà ṣé bọ́ọ̀rẹ́ mi mọ̀ á bá wọ́n ṣe má rò bí olóòórùn làwọn ọmọ Lagos Island mi ṣe olóòórùn o mi wá bẹ́ẹ̀ o. ṣé ẹ ti bínú. àmọ́ bínú bá jẹ. ẹ má bínú o. ọ̀rẹ́ wọlé ah yorùbá làtí mo lè. mo ní kọ́lọ̀ bàtà yẹn àmọ́ òní ní báàgì yéè kí gọ̀ǹgọ̀ gbígbé kọ́mọ ọmọ mi tó ta lẹ́nu yéè tó ta dágbárí. ìyá mi ah, ah. kí ló tún ṣẹlẹ̀ òṣèbó tí ni má ta sí yín mọ́ ni lágàn ń ṣe mi ń ṣeré náà ni mi ti wo yorùbá fíìmù orí mi ti yí tó mi kàn dé mi kàn ń ṣeré ni ẹ̀mí ìmọ̀ mi ìmọ̀ bóyá mi lè rí báàgì tó bá. Ba aṣọ ìlọ máa dá padà lọ́tùnla kò sí mo fẹ́ gbà kí n máa mú lọ ọlọ́run má jẹ mi mi kì í mú èèyàn lọ láyé mi máa dá padà lọ́tùnla. ṣèbí èmi á bá ẹ jáde lọ́wọ́ ẹ̀ sórí gbogbo ìfẹ́ tí wàá dàbọ̀lẹ̀ pé ìrọ̀ ló ń pa tí ò bá fẹ́ kí ilé yìí kó gbóná mọ́ o ṣèbí mi mo nílé èmi dẹ̀ mo gbà sílé àjà ẹ̀wọ̀n choice oníyá ẹ̀kẹ́ ṣe ní bí ń pè ní kò ní choice ó máa yé jẹ́ kí n lọ bẹ́ẹ̀ máa sọ̀rọ̀. bí n pé tó bá rí brooch náà ò lè mú wá o má fún mi black tó fún mi jọ. Ah, báyìí báyìí àwọn. Kíákíá jàkúbú òṣì tó ń pariwo ìwọ ọmọ bíọ́lá ìwọ ọjọ́ tó ti mú ẹwà tó ti jojú fẹ́ mọ́ bí ojú nǹkan burúkú tí mi ò gbọ́dọ̀ sọ mo ti mọ̀ pọ́kọ́ mi ló máa gbàgbẹ́ ṣé o mọ nǹkan tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀mí báyìí. lọ pé gbogbo ẹnu òṣì ẹ sàn ìwọ pariwo yakubu ìwọ mọ nǹkan tẹ́mi kan wá mú yakubu ṣe mí báyìí ló túnú kí ni problem ètò ẹ pé ikọ̀ méjì tọ́lọ́ ń dá sí ẹ lábẹ́ ẹsẹ̀ yẹn o ò lè control ẹ̀ ọmọ ọ̀dọ́ tèmi orí ẹ̀ ti dàrú. Yakubu. dọ́gbẹ́ mi ò sì sọ Yakubu òṣìwọ́ ẹ tí wọn lọ gbé wá pẹ̀lú. Yakubu ó fi Yakubu lẹ o fi tá a wọ bí ẹ tó gbé wá ń kọ́ ó ti wò ojú ẹ̀ bí eléyìí ò ti rẹ̀ wá. gẹ̀tì bàtà sọ̀rọ̀ sọ. kò tí ì jọ ẹ lọ kí ló dé kí ló pariwo. ó dilé fẹ́mi àti ẹ̀rọ. dọ́gbẹ́ sì lọ. short o tiẹ̀ ní délé náà. sórí òfin tó di ẹlẹ́yà tèmi olódégún ti ti ẹgbọ̀gbọ́n náà sọ kó má sọ̀rọ̀. ẹni sùúrù ọ̀tọ̀ ọ̀lẹ̀ wá á kó ipò. ìyàwó lémi re o. olóòfò. security mi lélẹ́yìí wọ́n là lásán Yakubu ẹ jẹ́ kí n sí ara yé. ẹyẹ bèrè lọ́wọ́ ìpètà lẹ́yìn tó sá lọ yẹn ọmọ ọ̀dọ́ wa ni ẹ housemate tèmi. àwọn ah, fún ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ́ kò ń ṣe nǹkan tí ẹ lè fà á bí báyìí ṣe understand ẹ máa ní láti lọlé because mo rí i pé ọ̀rọ̀ yẹn máa mú ariwo dání ṣó ti yẹ yín tẹ́ bá délé ẹ̀ ṣètò àmì kébìlì ọkọ ẹ ní sùúrù tó lóun lẹ́ ń gbé ṣe yóò dáa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yóò da tẹ́ ẹ̀ láàgùn ẹ ní sùúrù ẹ kò sí tójú òrìrí ṣé ó ti yẹ yín tẹ́ bá délé ẹ̀jọ̀ yanjú ẹ̀ lára ẹ̀ ẹ̀jọ̀ ẹ máa mú ìyàwó yín lọ ilé iṣẹ́ gbọ́. gateman yìí ni ẹni ìyá mi. Yakubu ọmọdọ ti yín náà ló sá lọ ẹ lọ fẹgùn òdòdó tó ń lé ẹ má gbé. má wálé o wọ́n yìí dáa máa gba ibà lọ sọ́dọ̀ òun òbí ẹ̀ báwa lé o. ok lẹ́yìn ká méjì tọ̀tọ̀rọ̀ oh, dárí bí ẹ̀ṣẹ̀ ká bẹ̀rẹ̀ sí fẹ́ra wa padà. o ṣí o. nítẹ̀yìn náà ṣe kù díẹ̀ káàtó ẹ mọ̀ pé kọkùnrin tàtọ̀ rìn kóbìnrin tàtọ̀ rìn káwọn tó máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ bí ẹ bá sọ pé nǹkan tọkùnrin ń ṣe lèèyàn fẹ́ ṣe ayé ò ní rí tẹ ọkùnrin tóbìnrin láyé máa rí i ẹ ẹ tún máa wá ṣe gbogbo ẹ náà máa mọ́la ó bá yín lẹ́nu. ẹ ẹ bá délé kẹ bí ọkọ yín ṣe gbọ́ ẹ bá délé kẹ bí ọkọ yín ṣe torí ẹ̀rọ mi mo ti mọ̀ bórí ẹ̀ nǹkan rẹ kò fẹ́ orí kú nǹkan rẹ òun ẹja láyé ó tètè wọ́n bí wọ́n. ọ̀gá ní àṣepọ̀ àbọ̀dọ̀ wá yé. mo rí la. nǹkan burúkú lè ní máa wà lára mọ́ là wọ́n là àwọ̀ kí. Binta Alani gẹ́gẹ́ náà. Steve Tennant. Ẹ̀mí nù. <laughs> Ah, ọmọ jẹ́ èèyàn tí mo mọ̀ nífẹ̀ẹ́ o. èmi gan nífẹ̀ẹ́ yìí. ìfẹ́ tá a fi ń bára wa lò ìfẹ́ náà ò ní bàjẹ́. àmín àmín àmín. iná ìfẹ́ wa ti ń jó n ò ní bomi pa. àmín àmín àmín. àlàlílà kòkò ọmọ rẹ̀ ṣe o. ọ̀rọ̀ kan ni mo torí ẹ̀ ní kí fáńgẹ̀ obìnrin kó pè ọ wá. fáńgẹ̀ náà. àwọn ìyàwó mi iná ìfẹ́ wa ti ń jóun bí ò ṣe ní kú. bẹ́ẹ̀ ni. ṣé gbogbo ilẹ̀ mọ kọ̀ǹdíṣàn obìnrin. kí ni kọ̀ǹdíṣàn o. sọ̀sẹ̀ ń gbénu lẹ́yìn ni. irú béèrè tẹ́ ń bi mí èmi ò nífẹ̀ẹ́ sí kí ni kọ̀ǹdíṣàn o. ọdún ẹ̀ fi kọ̀ǹdíṣàn ẹ̀ lẹ̀ èèyàn wá lè wà rú kọ̀ǹdíṣàn ìkọ́lọ́ wa jogún irú ilé ìfún. bẹ́ẹ̀ ni. káàkiri wá wò pé ń ṣe ló yẹ kí àwọn máa kó àbímọ lẹ́mọ̀ọ́ nígbà tá a ti jọ ń gbénu lé sọmọ pé àìjà ṣùgbọ́n tèmi wá rí rèé kíjà máa dé owó lé yín ó increase sí i èmi ẹ̀ ti sọ́nu lé àṣejọ agree tẹ́lẹ̀ two five ní ìsìn five thousand agreement commitment sẹ́mi pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀ sán tán ṣùgbọ́n báyìí ẹ̀ sàn agreement commission damages kí ni ìtumọ̀ damages àwọn tẹ́lẹ̀ sẹ̀ kò dé ẹgbẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀yìn tẹ́lẹ̀ tiwa bí oṣù mẹ́rin mẹ́ta ni màá kún nínú ìrìn àjò tiwa ṣé o bá mi yé wọn á jẹ́ ká mọ̀ pé ìyàwó rẹ pẹ̀lú àwọn tí kí tọ́lẹ̀tì ò tètè kún hmm. ṣé o bá mi yé ní ìsìn tó ti wá kó family planning wálé ìyàwó ọmọ àtọmọ àtọmọ ọmọ iná fẹ́ gbẹ̀yìn ẹnu inú mi sì dùn sí ṣé o bá mi yé torí gbogbo ìgbà tí a bá yá ọ wọn ò di ẹrù rù ọ torí gbà táwọn ìyàwó bá bẹ̀rẹ̀ sí bu yẹ̀pẹ̀ tiwọn tọ́mọ náà bẹ̀rẹ̀ sí bu tiẹ̀ ọrùn ọwọ́ lọ́nà ọrùn ni wípé ọ̀sán agirímẹ́ǹtì báyìí damages tí àwọn tó kó wá bá ti bà nǹkan jẹ́ ńlá ìdí ṣé yàrá tí mò ń lò yàtọ̀ sí méjì tí mò ń lò ń so ti pé mẹ́ta ni àbò ti pé mẹ́rin nítorí ìpadà tó fẹ́ dé bá kò yé mi. èèyàn mẹ́ta ni mo gbélé fún ó sì ti di bíi márùn-ún báyìí. ẹ dúró náà àwọn ọmọ tí mo bí ti ń bẹnu léhùn kí n lọ rè dá wọn sọ́sà. tó bá yọ tó bá níbi tó lè lọ́dà wọ́n sí no problem. ọ̀rọ̀ yín sẹ́yìn yé mi ni mo rí i pé ẹ̀ gbàdúrà ẹ̀ kórìí yín ti yí orí yín gbalẹ̀ ẹ̀ tó bá ní làkàyè ní nǹkan tí ìjọba sọ wípé wọn ò gbọ́dọ̀ gbàjọwọ́ ọdún kan lọ nínú ilé lẹ́yìn sọ kátikáti. tó pàṣẹ pé kí èèyàn má sọjọ owó ilé ọdún kan lọ ẹni ìjọba búlọ̀kù fún nù ni wọ́n lè pàṣẹ lé lọ́wọ́ pé bó ṣẹ̀ṣẹ̀ lé bàbá ẹ rè. ìjọba kọ́ lọ́kọ́ bí bàbá ẹni dọ́kọ̀ rè. bàbá ẹ lọ́kọ. ẹni ìyẹn bára búlọ̀kù fún ní máa pàṣẹ lélẹ́ lọ. ṣé bàbá ẹ lọ́kọ. bàbá ẹ tọkọ só sì wà láyé. wọ́n ti kú. wọ́n ti kú. ìjọ mm. ònà ti kọ́lé. òun ló le dá. oh yes. ṣé o ní pẹ́ẹ́nu ti bí. ṣé ti níbi tẹ́ ẹ bọ̀rọ̀ yẹn ní gọ́gọ́ èmi gan ti mọ̀ ṣé o ti yẹ yín nísìn àmọ́ títẹ̀mí ni wípé nígbà tó ń bá dájọ́ sílẹ̀ tán táwọn bá jẹ́ olórí ìjọ èèyàn aṣàmú ìgbàlẹ́gbẹ̀ẹ́ ṣó ti yẹyin nísìn àwa lọ́ra ṣíyà mo fọlọ́ tí ara mi máa ra ṣíyà lọ́pọ̀lọpọ̀ gbogbo bí báyìí èmi ni mo jogún ẹ̀ ṣó ti yẹyin nísìn àwa bẹ̀rẹ̀ sí ní fọ̀rọ̀ lọ́hùn máa bá wọn yanjú nǹkan tẹ́mi fẹ́ ká ṣe nìyẹn. mo lórí burúkú ni ah! ìṣòro òyìnlẹ̀ máa dúró lé ẹ̀ ń ṣe èrè. ẹ wo bí wọ́n parí ọ̀rọ̀ sí i. ṣé làákàyè tí náà ṣe kò pé mọ́ ni àbí ayé tó ti wá mú mẹ́mórì káàdì yín wọ́n ti bá yín yí sódì kí wọ́n tó ti bọ̀ nù fóònù fún yín. àwọn ò sọ bẹ́ẹ̀. àwọn ò ní sọ bẹ́ẹ̀ mo rò pọ̀ rẹ̀ o ká mọ̀ wíru ọmọ wíru ṣé ọ̀rọ̀ ń tà sọ́n bí ìlọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tó ọ̀dà lẹ̀ ń bí ni sí. ẹ wo wẹ́ẹ́ tètè máa ń bí lójú ẹ̀mí irú ọ̀rọ̀ tìyín pápá kó yé mi gbà mí. èmi níbi lọ o. sẹ́ni ẹ má dúró lórí ìṣòro ẹ má dúró lórí ìṣòro tí mo ní. èmi ò tiẹ̀ dúró lórí ìṣòro ẹ má dúró lórí ìṣòro tí mo ní. àmọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òun eh. kò sí nǹkan tó jọ kò sí dọjọ kí ni màkọ sẹyìn bíi military soul. tí wọn bá fi pa mẹ́ta náà àmọ́ rẹ ọsàrẹ san owó. wọn ò bí yàrá yà yín rèé débẹ ah! ẹ pàtà ni. yàrá yà yà gàdá. wọn ò bí yín rèé débẹ ẹ pàtà ni níbí. Ah, bẹ́ẹ̀ bá kó jẹ́ sójà gan tẹ́ ẹ kó machine gan tẹ́ ẹ kó ìbọn tẹ́ ẹ kó gbogbo ẹ̀ tẹ́ ẹ kó dání n ó lè yín lére. Alani èmi mọ sọ bẹ́ẹ̀ Alani èmi mọ sọ bẹ́ẹ̀. Alani ṣé o ní dọ́là nìyí sọgbọ́n dọ́là ní bá mi bọ̀ Alani tí ọba fi mí lẹ̀ tọ́ba fi mí wọlé. Alani ẹ bá sùn mọ́ mi o ẹ kọ́ mi jàjà o bẹ́ẹ̀ ni ẹ kọ́ mi jàjà o ẹ mọ̀ mi nulẹ̀ yìí o. ẹ sọ lẹ́dá mi mú ni jọ̀gbọ́n náà egun mélòó ni bẹ lápá yìí. ẹni sọ̀rọ̀ ẹ̀dọ́ mi mú. egun mélòó ni bẹ lápá yìí. ó ti kọ̀dọ̀ ọ̀nà kàtó sa egun mélòó ni bẹ lápá yìí. ó ti kọ̀dọ̀ ọ̀tọ̀ ni kò tó rí mi. ẹjọ ẹjọ torí Ọlọ́run nírìn àlàní ẹjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run èmi kébè jọ torí Ọlọ́run ah, ah. ẹ tilẹ̀kùn kẹpa nílé ẹjọ. kémi ọ̀pọ̀ ẹnu dé alani kémi ọ̀pọ̀ ẹnu dé ẹ ẹ ẹ orí burúkú sẹ́wọ̀n orí ti sẹ́mi orí ti sẹ́ ní àlàní sẹ́mi ẹ wò ẹ máa ní sùúrù ẹ bá ti máa bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kó yẹ yín ní sí tí ó bá fẹ́ mú yàn wálé ìyàn máa mọ bí yàn ṣe máa mú yàn wálé nígbà tó bá sọ wípé òun ò ṣe gbákejì yìí ẹ̀yin ẹfin yẹn lẹ ẹ jẹ́ kóun jẹ olórí kẹ́yìn jẹ gbákejì ṣó ti yẹ yín ní sí sùúrù lẹ́yìn máa fi bá yàn sọ̀rọ̀ kó yín sí kẹ́yìn máa wá sùn kiri káàkiri gbogbogbòrò kó yín sí nà. Ah, wàláì bàbá wèrè níyà rẹ kóbìnrin ọmọ bí wọn ṣe ń tí ò lè tọ́jú ọmọ ìṣòro ló jábẹ́ ní tọ́ba fẹ́ o ìṣẹ̀lẹ̀ yẹ kí ìyá rẹ wá ìgbálẹ̀ àgbẹ̀pọ̀ wọ́n gé sáìsì tó lè wọ ibi tí a jáde bí wọ́n sì yí báyìí ó fúri débi wípé bí wọ́n sọ̀rọ̀ ní bus stop ọmọ gbọ́n bíi ìyá rẹ kan wájú ọkọ wa rìnrìn ránu òsì òsì kéèyàn sanwó lé owó ilé èèyàn méjì ló kó wọlé owó increase pay ìlà ń bá sọ ọ̀sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì. ẹyin pápá lè ti ṣe mistake ẹ ti mọ̀ pé tá a bá ti wà láàrin èrò báyìí máa ń sọnù mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ pé tí n bá ti sọnù ẹ tètè máa hé mi ṣó ti yẹ yín ní sẹ́yìn lẹ́ bá ti sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi mọ̀ pé ọ̀rọ̀ tẹ fẹ́ sọ nìyẹn àti pé ẹyin pápá ìbá ti máa já mi lé kan náà. èmi ọmọ ọ̀sọ́ níbi ilé kan dé ìkẹrẹ sáà <laughs> pẹ̀lẹ́ o àdá yín lóhùn àṣẹ tí wàá dùn yín. bàbá tó gbé microphone fún ọ̀nàkẹ́ tó mọ̀ ká ń dáhùn. ìgbà tí mo torí ẹ̀ pè yín àtijẹ́ta ló yẹ kí n ti pè yín bí jẹrin àmọ́ torí pé àsìkò tí ìwọ wọlé mo ní o jẹ́ kí n lè pè yín torí ilẹ̀ ti sú. bàbá láàrin lọ́dún ló pè mí ó ní òun ò fi owó kún owó ilé. fowó kówó ilé kẹ kí náà láà ṣe. orí rẹ̀ gan ló ti bẹ̀rẹ̀ kíná ni mo ṣe. ó ní sọ̀wọ́ sù rẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ó ní kò dá láàrin ilé ó ní gbogbo bọ́gà wéé e wa ó ní ní kún parapara tí wọ́n sáré kó. èmi lálọ́ọ̀dù sọ èmi di oṣù sara ṣoṣoro oṣù lẹ́ẹ̀mejì ṣàlángá kún èmi ọlọ́run àmà fàbí lágbára ń sùúrù o. ó ní sọ̀wọ́ jẹun wọ náà lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ó ń mú fura lọ́wọ́. bàbá Olivier. ìyá Olivier. bí ìwọ ò bá ṣe é ṣan èèyàn máa ń kà fún orí ni ǹjẹ́ ò ní tẹ̀lé mi padà rọ sí ìrúkàrọ̀ gbé síbẹ̀ torí pé bí mo ti wáyé kì í ṣe pé wọ́n fi rò sí mi wọn dẹ̀ gbé ìgúnrún fi lé mi kúrò nílé ọmọ níbi ní ìrandẹ̀ ni mí wọ́n lè gbére fún wa mi á rẹ̀ máa rọ tàbí tó pẹ̀lú uh, glacé àbí àdóyò pẹ̀lú ẹ. àjàṣe kọ́ pokípokí ni. <laughs> gbọ́ ó jẹ́ ìyàmúra kó o máa lọ sí àjàṣe kí wọn náà lọ máa bá wọn ta nǹkan tó ń tà ń bẹ ó ti fi yangan ṣán yangan nìyẹn bí ìgbà téèyàn bá fi ṣàpàlà jẹ̀kọ̀ọ́ ó mọ̀ pàgbàdo ní ṣàpàlà kó tún wá fi jẹ̀kọ àgbàdo náà lẹ̀kọ òfin yangan tán yangan nìyẹn tiẹ̀ ta pátápátá nìyẹn bẹ́ẹ̀ ni ẹ ń bá dẹ̀ gbé arọ wa ń kọ́ òun ló máa gbá arọ lọ. ta ni arọ. ìwọ lórí tó o ṣe ìwọ náà ló máa yanjú ẹ tèmi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. kò ríṣẹ́ ní ọwọ́ mi òjì iṣẹ́ wà lọ́wọ́ mi nísìnyí bí òpin kí wọ́n dá ó máa dá ó ìgbà tí ò ṣiṣẹ́ fún mi nísìnyí kóró kò sí lọ́wọ́ rẹ̀ ọ wàṣẹ ni wọ́n wá wàṣẹ fún ọ. sọmọ káà mẹ́ta là ń gbénu ilé ìtẹ́lẹ̀ tí bàbá láàrin lọ dùn mọ́ ńgbẹ́ kódé ọlá àti di márùn ó ní tá a fi di márùn yàrá kan àtààbọ̀ tá à ń lò òun lòun ó ṣe fowó kun gbogbo iná sálẹ̀ ń kó bá mi àtòníṣu àtòníkíkó gbogbo iná lẹ̀ ń kó bá mi nù ilé ẹ jẹ́ ká jọ wá bá ṣe ṣe. ẹ wò ó bàbá làbákẹ́ èmi fẹ́ dábàá kan tẹ́ ẹ bá máa gbà bẹ́ẹ̀ torí kò sí ní tó burú nu kíyàwó ran ku ẹ̀ lọ́wọ́ káró sọmọdì káró dì kí dì má ti gbófo tèmi o èmi ìbádá alábàá pé kára kó ló alámọ̀ tàbí onípákó ká máa sanwó sí lójoojúmọ́ iyekíye tí ìbá jẹ́ tó bá di oṣù tàbọ́dún tá a bá fọ tá a kó wa jáde nú ẹ̀ tá a kó fún landlord bí ìgbà tá a rówó he ni o kò ní dàbí ẹni pa amówó lápò. bá a bá ti dọ̀wọ́ alẹ́ mọ́rọ̀ lẹ́bẹ̀ẹ́ orí rẹ̀ máa ń pé gan sórí pọ̀ lórí pípé. oníṣẹ́ kan rọ́wọ́ tó fẹ́ fi gbé ó sí kóró mi ò dẹ̀ lè dá kóró kò sí omi. ọ̀gbẹ́ni ọ̀dà wo sí kolo lè ta wà inú kókó lọ kọ́ kó padà lọ lù yín bá ti ṣe ní asọ̀hún. kí ló ní aláàánú eléyìí ẹ sábà bí mo bá ṣe fi sí òun òun náà nìkan jẹ́ ká fi sí kájọ mọ́ ẹ̀dá wò lé kájọ mọ́ san bí ẹ ti sí ìlú ìbònú ẹni tí ẹ dá sí nǹkan ẹ kó kí ẹ kọ́ náà kó. ìyá onífà ọ̀rọ̀ yóò kì í ṣe ọ̀rọ̀ ọjà jẹ́ ká faramọ́ bá a ṣe sọ yẹn sórí èkó ń bíbá ìburú gan o wọn kì í tètè rí ilé o ó kàn rí tí ilé pọ̀ yanturu ní owó ilé wọn ń bí tá a bá fẹ́ gbalẹ̀ sí wọn lè ní ká lọ́ọ́ máa wá two hundred thousand wá nílé tá a bá fẹ́ kú sí tàbí ká máa dárúkọ five hundred níbo láti fẹ́ rí i kò dàbí ìlú yín lọ́hùn-ún ṣó mọ̀ pé nílùú ibi tí wọ́n ti wá òrùlé mẹ́fà péré ni téèyàn bá fẹ́ gbalẹ̀ gan wọn lè jẹ́ kó fowó gbalẹ̀. má rọ lùlé mẹ́fà kẹ̀. òrùlé mẹ́fà ni. ìlú ilé tí èèwọ̀ ayé ń bí àwa kì í lo orú ilé báyìí ní ìlú òwá ni síjàṣẹ́ kọ́ àwọn nǹkan sọ pé àjàṣẹ ò tóbi o mo mọ̀ pé àjàṣẹ tó bọ̀ tí ó kó bẹ̀ ni wọ́n ti wà. ó ń ṣègbè ló ti wá ó kó bẹ̀ ọmọ kó bẹ̀ ni wọ́n nà ọ́. bébí jọ dídí dídí jọ máa mi lọ dídí ah, ó ti pẹ́ jù náà. dídí gẹ́gẹ́ dìde náà ṣé kí n bẹ́ẹ̀ bọ́ ni. dáhùn dáhùn ah, gbogbo ilé ilé ó jẹ́ ṣe ń Sienna. Baby, sure, wà okay? Láyé ó lè wà okay. Láyé láyé. Wà okay kí ni? Yọ̀ọ̀dà Ah no no no ó lè wà okay. Mi ti wà okay ah, bébí. Èmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ You ẹ̀. Irọ́ àṣe sùúrù náà ó ṣàfojú àárí nǹkan ah, tó wà Ah, what's ṣe baby? Baby, why now? I need to bọ́ṣọ látàárọ̀, òun ṣe ìyáza, òun ṣe ìyáza, òun gbabẹ́ ló ti di kọ̀ọ̀gá. Mi ti Ah, ọmọ iṣẹ́ ẹ̀ gan pọ̀ kí ló dé ṣé o jọ mọ́ mi ni. ni mo fi jọ. gbogbo yẹn ọ̀sẹ̀ wúlò mọ́ sí ìjọ rẹ̀ mi ti wà òkè ah, mi yóò bì. yó ọlọ́run yó ah mi yó in fact jọ pa fún mi ní one hour. ẹ. as in very good one hour kí n rest ṣe wáyé. wákàtí kan. táwọn náà á tẹ lọ́rùn mi gbogbo lè ní màá ṣe fún mi. àwọn one hour kò jọ one hour. àpè ah, ìdàgbàdàgbà tíbi má bẹ́ẹ̀ ṣeré má gbé dìde má dúró. mi mọ̀ pé irú báyìí ni ẹ̀ látàárọ̀ tára mi ti wà lọ́nà. ìyá ìgbà bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ náà ni. ah náà wà. Hey, Oliver! Oliver! Oliver! Oui, papa! bí èwo ló ń sẹ́nu lé. mo fẹ́ jáde ń sìn mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ń bẹ̀ òun mi ò dẹ̀ ní pẹ́ dé wo wàá wo táyà yìí ojú méjì ni sórí só o lè ṣégin tó dé. mi ṣe fún un. ó ṣe kó o ṣégin tó dé nísinsìnyí o ẹni tó ní ń bọ̀ á gbà o. Ah, ń gbà ibi méjì ibi méjì ni méjì eléyà tẹ̀lé yìí kọ́ ọ̀lẹ́. kọ́ ọ̀lẹ́ o for best. àwàdà tó gbanú ọkàn ṣẹ́yọ world best mà nìyẹn aráyé wa kọ́gbọ́n world best mà nìyẹn ẹ̀rín àrùn tàkìtì yọmi lójú world best mà nìyẹn world best. Alani bàbá làbákẹ́ làbákẹ́ fúnra rẹ̀ ó ọmọ àjàṣẹ́ ìyá àlápò sùrùtù fúnra rẹ̀ là no network house of commotion ilé commotion nìyẹn. àwàdà tó bá ní wọn kàn ṣe yọ wọ́n best man nìyẹn aráyé wa kọ́mọ wọ́n best man nìyẹn ẹ̀rín àrìn tàkìtì yọmi lójú wọ́n best man nìyẹn bóyá ní bẹ́ẹ̀ irú kan kan bí ọbẹ̀ gbẹ̀gìrì wèrè mú wèrè lóde balẹ̀ ilé tó gbẹ́kùn lé mú ìyálé ilé tí ó mọ ara ẹ̀ lágbá adìyẹ funfun tó mọ̀ pé àgbà ní tara òun ẹ world best ẹ̀rín àárín dorí kodò nìyẹn. àwàdà tó gbanú wọn kan ṣẹ́yọ world best money best aráyé wa kọ́kọ́ world best. Olífẹ́ yéé gbèsè ẹ wo Olífẹ́ Olífẹ́ Yeah, ti Yeah, táyà. Yeah, bàbá! Yé bàbá! Yeah, bàbá! Yeah, bàbá! Yé bàbá! Yé bàbá! Yé bàbá! Yeah. Yeah. Yeah. Yé! Yé! Àlòfẹ́! Ah! olùfẹ́ onínà kú. olórí burúkú máa ṣe ọmọ ìlọrin ṣe ń bọ́ọ̀lù owó ọ̀la yí ọmọ inú ẹ̀rú gba bọ́ọ̀lù tiẹ̀ ọmọ bọ́ọ̀lù yẹn mú yẹn lórí burúkú ṣí ọ. òun wo bọ́ọ̀lù ẹ kí n ti àti máa gbá àwọn ọmọ ọlọ́mọ sẹ́kọ̀ọ́ lóṣèlú lórí burúkú kò sí wàhálà èmi fẹ́ jáde owó tìbítì mọ̀ ọ́. epo ilé. owó tó gbélé tán. nínú ah, nínú èmi ń jáde. àbálẹ̀ ti bá mi bomi dàbí tó tẹ̀jà bọ̀ kù. lélelele. two thousand. àti gbogbo oṣù yìí lọ́kàn láti mi ò fi dúró. tó ti lọ́ọ́ lówó báyìí iṣẹ́ ẹ̀ lọ́mọ ìdílé báyìí ọmọ kan ó bí aláta nǹkan bẹ́ẹ̀ tí wọ́n fọwọ́ sí ẹ̀yìn ìjẹ̀bù ni táyé tí ó ìwọ ni lábúrú nù. nígbà tí ṣe tó bẹ ìdẹ̀kú tí mo jogun bàbá tèmi lóṣù pẹ̀lú mi báyìí tí mo jogun. má lọ kúrò èmi o èmi ò ní kú o tó bá pa kátikàti àwọn tí wọn bá yàn án gbowó ilé sẹ́ẹ̀nì sanwó oṣù fún sẹ́ẹ̀nì sanwó ilé owó oṣù fún kátikàti èmi tó bá ṣe gbogbo ẹ̀ náà bá a ṣe bá wọn gba ti adélógo náà ti títí rè táàrè rè bọ̀ ọbẹ̀ èrò ni bẹ́ẹ̀ gbowó ẹ̀yọ kan báyìí ó lé torí owó kọ́ọ̀ta èmi tí mò ń jọkọ ẹ̀ ó lé tàmí tó bá lè yàn fún ọ lówó bó ṣe wọlé tó wọlé bí adùn ara ọ lànà orí burúkú lẹ̀ bí páńpẹ́ mi ló mu nǹkan ṣe ọ ni ntí kó lẹ̀ nu ibi tí mo kó sí ìwọ̀n òrí owó ntí mo rí inú manage manage like that manage like that thank you ṣe ti gbọ́ o gbọ́. ẹ wo nǹkan tó kàn ń dùn mí fún yín ni pé bẹ́ẹ̀ ṣe fẹ́ ló gbèsè ayé yẹn yẹn máa lò ṣó ti yé yín nísìn tẹ bá ti yọ tá bá ti tẹ̀lé gbogbo wa ẹ mú dájú ẹ kó sápò. títí pé bàbá yìí ló kọ́lé títí pé yàrá yìí ló kọ́lé tẹ́tẹ́ bá tẹ̀mí ló kọ́lé tí mo dẹ̀ jogun ilé yìí. ẹ ó dà kó burú bẹ́ẹ̀ ṣe pé ẹni ẹ̀ máa pín mọ̀ pé jọ́kọ̀ ẹ̀ máa pín kọ́ tó yẹ pé okùn ọ̀rọ̀ akọ̀yọ̀jú sí i akọ̀fún yìí nígbàjú ni láàyè gbogbo àtẹ̀tí àtọ́jú gbogbo ẹ̀ adìpọ̀ ṣé bẹ́ẹ̀ mi lọ sọ pé mi ò gbọ̀rọ̀ àjọbẹ̀rẹ̀ àbí kí ìṣòwò tẹ́yìn kò wá rè ṣé irú owó eléyìí lẹ́yìn kó wa irú owó eléyìí lẹ́yìn kó wa ó dà kó burú lílọ ti yá ti tèmi. àwàdà tó gbanú wọn kan ṣẹ́yọ world best man nìyẹn aráyé wa kọ́gbọ́n world best man nìyẹn ẹ̀rín àrín tàkìtì yọmi lójú world best man nìyẹn world eh, best. látẹ̀kọ́ ló ń ṣe ó ṣe ń bọ̀ ń sìn nǹkan tí mo rán ẹ dá o. mi fi irun tẹ́bẹ̀ mí. mi fi rí ṣé kò sí ni àbí kí ló ṣẹlẹ̀ wá olóbùkú nìwọ ọmọ ẹ̀yìn ni wá kí ló sọ fún wọn pé o fẹ́ ra àgbà dán. mo fi ní mo fẹ́ ra ìrẹsì pẹ̀lú chẹ́kẹ̀. ààyè mi bàjẹ́ ló burúkú lọ́mọ ẹ̀ kò ní dáa fún ìjẹ ẹ o mo rán ẹ ní rice fried rice àti chicken gémi náà kàn tiẹ̀ jẹ́ ó là jẹ́ mi ò wá lóò débẹ̀ ò lọ ra ketchup ṣé ká chop ọmọ ọnu ẹ ni olóbùkún ni ẹ ni kò fẹ́ já fún jẹ ẹ ni. ó máa padà lọ o ọjọ́ ó máa padà lọ ó jáwèé ni àwọn bẹ́ẹ̀ ń wò mí náà. bàbá kẹ́ wo àti ta ni kí ló dé. ìyá mi gbà mí o àmọ́ màá rán olóbùkún iṣẹ́ ni. mo ní kó lọ bá mi ra fried rice àti chicken wá ni o ó dé olóhùn òrì kẹ́ẹ̀tọ̀ yóò mo rán oúnjẹ kẹ́ẹ̀tọ̀ bàbá kẹ́ làbákẹ́ ṣé wọ ọmọ wípé tó o bá ti rán olúndùn iṣẹ́ odi ló ránṣẹ́ ni. odi ni. ọmọ pé bí odi ló ṣe máa ń ṣe má ránṣẹ́ mọ́ rárá. ok mo ti gbọ́ màámi àwọn ìgò pàrágà yín yẹn ṣó wà ń lé. mo ní kí ló fẹ́ fi ṣe. very good mo fẹ́ fi irun mú etí ẹ̀ ni. ah ah ẹ̀mí èèyàn ní tọwọ́ ẹ̀ bọ̀ ọmọ orogún mi ni àgò mata ò ní pààyàn ọmọ bàkan mi lélẹ̀ tí máa pa sí ẹni tí mo bá lẹ́jọ́ family mata ni ò lè pa. ó gbọ́ mi ó rẹ̀ sì dúró síbẹ̀ kó máa lọ inú ti ń bí mi. ẹ̀mí èèyàn ìwọ náà wọlé ah, tó dúró kalẹ̀. ìyẹn lọ́pọ̀ ló náà mi ò. jẹ́ lọ́pọ̀ ló náà mi ò lè. Ah! ẹ̀rín àrín tàkìtì yọ mi lójú wọ́n bẹ́ẹ̀ sànìyẹn wọ́n bẹ́ẹ̀ báwo lọmọ tí mo fún ẹ lánàá. mami tí n bá sọ fún yín pé mo ti ń gbọ́ jókòó léṣu tipẹ́ ṣùgbọ́n mi ò believe àfipá tí mo wà sálẹ̀ tí kìnìún ìdílé báyìí. ṣẹ́rí tó wà tí mo ṣe wà. àwọn ọmọ tèmi nìyẹn kò sófo ọmọ mi ó máa kàn ẹ́ pa ni òun ò rọ́yọ̀ ń kò lè pa mí ara ẹ ló máa pa. irọ́ ló pa wò tẹ́mi ṣàfẹ́ sọ fún ẹ ní wípé ṣọ́ra ẹ̀ ta ni mọ̀lá ti máa ń ṣọmọ jù ọmọ ti pọ̀ jù ẹ má nọra ẹ pa rántí orúkú ẹ jẹ́ korúkú ẹ rú ẹ ta ní mọ̀la. ọlọ́run ni màmí. dúró má kùn kékeré korúkú ẹ lè rù ẹ o ti gbọ́ mi. bọ́lá bá ti máa rí ènìyàn ti ń mọ̀. <laughs> mo ti gbọ́ ṣáàfẹ́ mi lówó tèmi. anyway màmí ṣé kí n pín lórí kíkan. irú oríkì. tẹ bá ń gbọ́ òbúlóko kíní yẹn ló ní kíní yẹn kò sí nǹkan méjì ń bẹ. mo ti gbọ́ òkàrè òkàrè obuloko. ẹ obuloko ni gbogbo méjì àwọn méjì. múrí lẹ́ta ló wẹ̀ sixty naira òde ni ẹ̀dá rẹ̀ má máa tó kọ́ fẹ́. ẹ ga o. ìyá mi tó ṣú ọ. lẹ́gẹ́lẹ́gẹ́ fúnra ẹ̀. wàá ṣe rè ìyá mi kí ló ṣẹlẹ̀ kò sí wàhálà wà báwo ni kíni kí n fún ẹ. ṣe gbogbo nǹkan tí mo ti ń wò ńlẹ̀ iná ni ò jẹ́ kí n mọ nǹkan tí mo fẹ́ sọ ẹ ṣáà fún mi jẹ̀dí ọ̀pẹ́ ẹ̀yìn ọ̀pá iwájú eh. alẹ́ ẹ ṣáà fún mi gbogbo ẹ̀ kí gbogbo ẹ̀ kóra wọn pọ̀. ẹ bó ṣe máa ń gbà náà nìyẹn. ẹ fún mi kó jù yẹn lọ ni. kó pé márùn-ún agbára yẹn dẹ̀ máa gbé <laughs> lẹ́gẹ́lẹ́gẹ́ fúnra ẹ̀. àwùjọ ọmọ. àjẹkára ẹ gbọ̀n hmm. bàbá náà bàbá wọn yìí òpólópó nìyẹn. iṣẹ́ bẹ̀rẹ̀. Ah! wọn ọmọ náà dà á ah! sáré kàpà kàpà kàpà kàpà kàpà. ìwọ gan wà nílé mo jẹ́rìí ẹ̀ àná ti ròyìn ẹ fún tó o mọ nǹkan tí mo ṣe gba tiẹ̀ alákọ̀wé rẹ ṣùgbọ́n òkè lọ sí sún àwọn akọ̀wé ẹgbẹ́ ẹ lọ pàràgà ni wọ́n yàn láàyò ibi tó rí táì mọ́ nìyẹn <laughs> àwọn àṣírí ọmọ jásọ̀pọ̀ lọ. ṣẹ́gun mẹ́rin mo máa mú tẹ́lẹ̀ nísìnyẹ sọ pé márùn lélẹ̀ ẹ jọ tí máa mú ilé yìí sí ó máa tó ìṣẹ́jú mélòó kó tó ṣiṣẹ́. ẹ eléyìí babaláwo èrè ni òun ò rányàn fast fast ní ìṣẹ́jú márùn-ún iṣẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ fast fast. Eh, màá dàjẹ̀ dá mí sùkúrú gbọ́dọ̀ ti wá bí tí màá ti tẹ̀sí. ẹ kò sí wàhálà àwọn ọmọ wà ọmọ wà rẹpẹtẹ rọra o rọra o. ẹ eh, bí gbogbo ẹ ṣe wá ń lọ yẹn sìn báwo ni mo ṣe fẹ́ ṣe mò ń wá bí tí mo lè tètè ṣe testing test. gẹ́gẹ́rẹ́gẹ́ sórí ẹ̀ ò dà o òṣùwọ̀n balùwẹ̀ ṣó o níyàlé ṣá. ẹ̀ lánàá ẹ kọ́kọ́ lọ yẹ̀wò lára ìyá ẹ̀ kó tó wá padà wá sí ibà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ hmm? onírúurú. ẹ tó náà ni mo sọ fún ẹ̀yà wọ́n mú kíní tó máa ń kó bá mi mówó mi ló fẹ́ ba gbogbo òṣì yẹn. mami akunle. pẹ̀lẹ́. ẹ wúmà yẹn wọ́n ní wọ́n gbọ́dọ̀ àyìn bọ̀ kódà wọ́n tiẹ̀ dín kí n dúró dè wọ́n ká tó máa bọ̀ mo kọ̀ pé kí n má fojú yín sọ́nà ni. o ti wá pẹ́ jù o ti pẹ́ jù o ti pẹ́ jù. ìyá mi tó ṣú ọ ẹrù ńlá kan lélẹ̀ ẹ jẹ́ kí n sáré tì wọlé kí n sáré tú gbogbo nǹkan tó kó palẹ̀. àbórí ẹ ti jí mi ọmọ ọlọ́mọ tán fi sọ mi ó fẹ́ bà tèmi jẹ́ ìwọ tán ń ròyìn pé ọ̀pá àṣálẹ́ burú gan. wọ́n ti sọ̀rọ̀ mi dé. bẹ́ẹ̀ ni ọwọ́ fẹ́ mú irú ọmọ eléyìí wọlé àti pé ṣé a ṣì ló pọ̀ mi léyìí. ẹgbọ́n pa mi. àwọn ah, ti ròyìn ẹ dáadáa owó mi dàwọ́ tó ẹ ti wọ́n wọlé wọlé wọlé. wọ́n tún ròyìn mi débi olùwà ẹ̀fún máa fún yàrá máa sọ̀rọ̀ ẹ̀fún. wọ́n jẹ gbàkútòwé mẹ́wàá wíwé wọ́n jẹ gbàkútòwé mẹ́wàá wíwé àgọ́ yíyé wá wíwé náà mo rán wọ́n jẹ gbàkútòwé mẹ́wàá wíwé náà mo rán. ọkọ̀ wo ló gbé wọn dé o èé. Eh? ọkọ̀ wo ló gbé wọn dé ará òkòwòlú o wọ́n ń tẹ̀lẹ̀ lógìdó ọkọ̀ wo ló kó wọn dé ìyàwó mi bà mí jẹ́ ní mo gbẹ́rú ìyàwó mi bà mí jẹ́ ní mo gbẹ̀yà kí ni wọ́n fi bàyàwó jẹ́ elétè àgbọ̀n ìyàwó mi dètè bòmí òtútù ń bọ̀ ẹ òtútù ń bọ̀ ẹ òtútù ń bọ̀ ìyá tó ń jù dí òfò èmi ò rẹ́nu pẹrẹbẹ tí mo fẹ́ fi bò ẹ́ ẹnu tó wà nínú mi ìnù tó yẹ kíyàn á ní ni mi ò mọ wàhálà tó bẹ̀rẹ̀ pẹ̀lú nísìn mi ò fẹ́ wàhálà ẹ o ṣẹ́ṣẹ́ ló mò ń rọ tèmi bí o pàtẹ nísìn tí mo pẹtẹ mi o bẹ̀rẹ̀ ẹni ẹni ìrú mi ló mò ń kọ́ mi èkó ẹni fún ẹ o bẹ̀rẹ̀ pẹ̀lú mi ẹ̀yin olóṣì yájàjà sí. o ò wora ẹ dáadáa ni tó o bá wora ẹ dáadáa wàá mọ̀ pé ẹnu ẹ ò da ẹnu ẹ ò ṣe é rí ẹnu ẹ rí yẹbẹyẹbẹ bí ìgbà tẹ́dí ẹ bá fi ẹsẹ̀ rẹ gbẹ bẹ́nu ẹ ṣe rí nìyẹn ṣọtún wá rọ̀rọ̀ dí tó ń sọ yìí èmi ò gbọ́n ni ká ní pé mo gbọ́n ni irú àwọn gádù tó kọ́bọ̀ látàjàfẹ́ tó fi máa ń kó yẹn èmi náà ìbá ti lọ wárú ẹ̀ tí ẹ burú ju tèmi lọ ìwọ tó ti bá àjàṣẹ jẹ kó tó máa bọ̀ lẹ́kọ̀ọ́ ẹ bákùnrin mẹ́jọ ló ṣe ń jọkàn náà ló lé ọ kúrò ló fi sábọ̀ lọ́dọ̀ ọkọ mi àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ ló sọ̀rọ̀ sẹ́mi ò tẹ́mi sọ̀rọ̀ sí. àwi tẹun pé òun ní ìdí ìdí kọ́ yìí. useless man and taken by force ní tiẹ̀ tèmi ọlọ́run lọ́dà. sọ́rí nǹkan tó ń bẹ níbí ìjọba ró mọ̀ síbẹ̀ ìtì ẹ̀yẹn ti sàn ó ti jo omi ló jẹ́ kó máa dàrú bí omi tó wà nínú ọ̀rá ó ń gbọ̀n ni eré ó dúró wáyé ìyẹn ló jẹ́ pé wọn ò tí ì bàjẹ́ fún. ìwọ ṣèdí lélẹ́yìí ni ìdí tó yẹ pé ọmọ ṣe ọlọ́run ló dá sórí tèmi ọlọ́run ló dá eléyìí bẹ́ẹ̀ òdìgbà téèyàn bá ṣẹ̀ṣẹ̀ mú tipátipá. èmi alákọ̀ tí mi apọ́lápọ́ mi ọlọ́run ló gbé síbẹ̀ pé ṣé èèyàn tó bá jẹ́ èèyàn á ti gbà eléyìí ni eléyìí ni eléyìí eléyìí ó rí bó ṣe ń yí mi eléyìí kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ó tún máa ń sọ̀rọ̀ ó máa ń speak in tongue á máa sọ̀rọ̀ á máa sọ̀rọ̀ ìwọ tó ṣe é rí ìwọ tó yọ ọjọ́ ìwọ tó dàbí gàrẹ́ẹ̀tà ìwọ náà ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé òòjọ́ fún ojú gidi ni tó jẹ́ pé ìdúrówó ìyàwó rò jẹ́ ìhun máa wá gbẹ́rù mi wo omi kan rẹ ni wo mi kan rẹ wo mi náà ọ̀ ó máa ń kan ìwọ ń sọ pé ọ èèyàn ìyọ tó ti darígbó ìyẹn ó jẹ́ kí ara ní gbádùn fún mi gan bí ara ní bá wà ní àyà ó máa ń kú nìyí ìyẹn ló jẹ́ kó gbé mi ayé. eléyìí tó dàbí àpáta tí ò tiẹ̀ yí rárá yìí bọ́kùnrin bí ọkùnrin bá fọwọ́ kan eléyìí kò sí nǹkan tó fẹ́ ṣe ọkùnrin yẹn òun náà dàbí bákan náà lẹ́yìn méjèèjì ṣe máa rí bí ìgbà tọkùnrin bá fọwọ́ ti ọkùnrin lára ni. ṣùgbọ́n eléyìí tí ọlọ́run dá tí gbogbo ẹ̀ sọ́klẹ̀m gbogbo ẹ̀ sọ́klẹ̀m ẹ ti mọ̀ pé obìnrin ni tó bá rìn lágbọ́ ìjọ̀gbọ̀n tó bá rìn lọ́fẹ̀yà rìn ó ti ọkọ mi ó ti ọkọ mi lọ́rùn ló ṣe fẹ́ mi sílé tí wọ́n bá mọ bó o ṣe rí ìwọ gan wàá mọ̀ ìpò kì í ṣe èèyàn o mú ọ̀dà green o gbé sókè o mú rẹ́ẹ̀dì o gbé sísàlẹ̀ o wá joyè aṣẹ́wó kẹnu bẹ̀jẹ̀ o wá ṣe gbogbo ẹ̀ yóyóyó dàbí gàrẹ́ẹ̀tà ó dàbí gẹ̀lẹ̀dẹ́ ó ṣe rí ó ṣe wò ó tún wá mú Lagos colour ọmọdà èkó ó fi kunra ẹ látòkè délẹ̀ olómi òjò tálà ní jẹ́ni tí àlàní ọ̀bà kí n ṣe olómi òjò ní kò yẹ kó múrú ẹ̀ wálé wá bá mi rárá torí kò síbi tó o dáa sí pupa là ń tà lásán ni ọ̀dà èkó tó o kunra ẹ ló fi ṣe rí tó o bá kun ọ̀dà èkó wàá dàbí ọ̀bọ. ìyá mi ò fẹ́ wàrà. ìwọ ó ti tọrọ wàhálà. jẹjẹrẹ ó ti tọrọ wàhálà fúnra ṣé olùfọ̀ ṣe wàyí etí ẹ̀ kan lọ sí iná tó òkú elétíkà tòtò ọlọ́wọ́ kan tàbí kí n gí ọ lórí lórí imú jẹ bẹ́ẹ̀ ni máa wá dijó omijó àti òun ọ̀gẹ́rẹ́. máa dìgbò ah, máa dùgbò fún ọ̀fun ara ẹ̀ lélẹ́yìn kan ọ̀fẹ́ tani má má ìyá òsì. ẹ ò lè fìgò sakara mi bẹ́ẹ̀ ni èmi àsọdà lọ́ọ̀bù ara àbí tí ẹ fẹ́ ta ni màmá ń wá wàhálà. ìyálàjà rẹ̀ wo ni wá wàhálà. màmá ń wá wàhálà. ìyá rẹ̀ ọ̀tẹ́ rí tóbi wọ ọmọ ìyẹlẹ́gbò. mi ò wá ìyẹlẹ́gbò. ìyá mi kò ní kò ọmọ ìyẹlẹ́gbò òtútù gbogbo yẹn mọ̀ ya fún mi gbogbo yẹn mọ̀ ya fún mi ló mọ̀ fún mi lájàsẹ́ gbogbo yẹn mọ̀ ya fún mi ìyá mi ń kọ bí gíráàsì ni ṣé gbò pé àbí tó. màmá má wá wàhálà. ìwọ náà wá wàhálà o. màmá jẹjẹrò mò ń lọ. jẹjẹrò mò ń lọ jẹjẹrò mò ń lọ jẹjẹrò mò ń lọ nísìnyí. kí ni tó dé tó ṣe. ìsọ̀rí mi fẹ́ kéèyàn purọ́ fún mi tí wọ́n bá ti ṣe báyìí báyìí lèmi náà máa ṣe pé mo ní ṣèwọ́ ló bí ọmọ yìí. ṣé o bá rọ́nú ọ̀rọ̀ mi rí ṣá ṣé màá máa parọ́ fún ẹ ni wáì tí n fi máa máa parọ́ fún ẹ mi ò parọ́ rí láyé mi látìgbà tán ti bí mi ń gbọ́ làbákẹ́ ṣé máa ń parọ́. irọ́ mi ò mọ ìyá mi mi mọ mi ò ń gbẹ̀rẹ̀ èèyàn jẹ̀ mọ́ láyé mi ó ń kálukú kó máa dájẹ́ ẹ̀ ni orí ìwọ ọmọ yìí ò pé. ẹ wo ìyá mi ẹ jọ kọtẹ bá bá gọ̀ǹgọ̀ ní kẹ̀kẹ́ sọ kí ni ìwọ ló bí mi ẹ fẹ́ bímọ ah, ẹ kò yé mi o ẹ go straight to the point. ó mọ ohun tó ṣẹlẹ̀ ṣe lè lè kọ́ṣẹ́ báyìí. akọ. eléyìí. gbọ́. àkọ́ṣẹ́ ibi ah, ká gé aṣọ ká rọrùn ká join ènìyàn together ẹ má wọrí ẹ ṣe báyìí kò ń ṣe pé ìwọ kan ṣe ọmọdé yìí ọmọ alálùbárí kàlẹ̀ ń wò yìí bí ẹbí kan bá wà tí ò báyìí tí ì nírú ọmọ yìí nínú ọmọ irú ẹbí náà ò tí ì rọ ọmọ bí torí bẹ́ẹ̀ ṣe ń wo ọmọ mi yìí làbákẹ́ yìí ó máa ń kọ̀yà fún mi ládùúgbò wọn bí ọmọ ta kọ́kọ́ dá aládùúgbò láti wá ride mi wọn ride mi tí ẹnìkan bá lóun fẹ́ ṣe bí olórí burúkú báyìí tọ́mọ mi bá lọ rọ kéèyàn kan lọ jà kó máa rò yéèyàn kan wà tó máa gbèjà òun torí pé ó jẹ́ ọmọ ìjọ irọ́ ni o ìdẹ́rẹ́ gbèjè èèyàn. àjàdí náà ò lè kọjá ààyè ẹ òun náà mọ bá bu ara ẹ. dúró náà jẹ́ ìbí ọ́ ṣé bó ṣe ń wà náà láti kékeré náà ni. èmi ni mo bí nǹkan mi ọmọ mi ni bó dẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ láti ilẹ̀ nìyẹn ó fi jọ bàbá ẹ̀ ni ẹ fi yẹn lẹ̀ àní kò ti kọ́ṣẹ́ ni mo fẹ́ ṣé bí. màá kọ́ṣẹ́. àwọn ọmọ mi á kọ́ṣẹ́. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ẹ tẹ́lẹ̀ rí hmm. owó fọ́ọ̀mù ìyẹn ṣe pàtàkì ìyẹn wá kéré o lẹ́yìn náà yóò gbé kírètì minerals ẹyọ kan ah. onígun mẹ́rin ẹyọ kan uh-huh. lẹ́yìn yẹn yóò wá ra súwìtì kéékèèké wẹ́wẹ́ hùn uh-huh. àti páálí bisikí kan fáwọn ọmọ ẹlẹ́gbẹ́ tó wà ń ta. tó gbogbo àwọn ọ̀gá ẹ̀ tó jẹ́ sínú ẹ̀ náà fi ṣàdúrà fún un. ẹ dúró kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ni. ìdẹnu ah. ẹ̀ sàn ìwọ kọ́ ló ń bá sọ̀rọ̀ èmi ló ń bá sọ̀rọ̀. màmá mi kọ́kọ́ ẹ̀. láǹkọ́dá ẹ̀ ń tẹ̀mí sọ kó yé mi. èmi já sí ju yín lẹ́yẹ́gẹ́ mi máa sọ fún yín ẹ ti bẹ́ẹ̀ mi ní gbólóhùn èmi ti di fa yín èmi mọ gbogbo nǹkan tó ń lọ ṣáyé tó bá dọ́dọ̀ babaláwo tó bá ti ní má dìyẹ̀ wa mọ epo àwọn fẹ́ ṣòkú ni ọ̀ àbí kò mọ̀. gbẹnu ẹ sọhùn wọn kàn ń bá sọ̀rọ̀ náà. kí má dà sọ̀rọ̀ yín o lè má bínú o má bínú o mi dà sí mọ́ ah, ah. tí bá tún sọ̀rọ̀ ń bì tí bá tún sọ̀rọ̀ ń bì ah káwọn òbí mi fojú ah sorry. èmi ò ní fojú sunkún ẹ kó gbẹ́nu oṣù sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ jẹ́ kó mọ̀ pé ṣe ló wá kọ́. ó ń bá yín ṣeré ni. jẹ́ ó mọ̀. ní kúkúrú èdè ó ti gbà pé òun kọ ọdún mẹ́ta tàbí ọdún méjì. kí á ah, ah, kí ló ṣẹlẹ̀ èwo ni èdè ìbáyà èwo ni báyà gan. kí ló jẹ́ ọdún mẹ́ta méjì èmi ò lè lo ọdún méjì àbí mẹ́ta o èmi ti rò pé kí n wá kí n kọ́ṣẹ́ ọ̀sẹ̀ méjì oṣù kan ó pẹ́ jù mo ti ṣetán mo ti lọ kí ni mo fẹ́ ah, ẹjọ màámi èmi ò lè lo oṣù ọdún mẹ́ta kí ló ṣẹlẹ̀. àkàrà láǹtà àti dòǹdò. Ah, pẹ̀lú mọ́sà náà. Ah, kí ni ṣẹlẹ̀ yìí èmi máa ń nàyàn o. Ah. wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ gbàlagbà jọ. màámi ìgbà tán ní dùndùn àtàkẹ́ mi bá wọn fi mọ́sà ó ń di mọ́sà náà. oríta ò ráwọn tẹ̀ tẹ̀ ń ta ni àbọ̀ ráwọn tọ́jú ọ̀nà bẹ́ẹ̀. bàbá ẹ mọ́kọ́ tó ṣẹlẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ báyìí ẹ ṣe báyìí ẹ wo nǹkan ẹ kọ́ sáyé ṣe bẹ́ẹ̀ ẹ ṣe báyìí ẹ sáyé ṣe bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe. ẹ tẹ fí mọ́lẹ̀ má bì í ọdún kan ti tó ah, ọmọ tí mo bí òkè ń ṣọlọpọlọ kúkú bó ṣe wà yẹn tó bá bẹ̀rẹ̀ ṣẹ́ bí tàbá máa rí forty days ó ti bẹ̀rẹ̀ sí ní gáṣó ti rán. àìrọ ah, eh. ṣé lè tí èyí tó ń sọ̀rọ̀ lábẹ́ àbá yìí. ọdún kan mi ò fẹ́ kó pẹ́ rí bó ti ń dàgbà. ṣé kò ní sin ọ̀gá rárá ni. ẹ eh, tó bá wà lu ọdún kan yẹn pé wá foṣù mẹ́ta sin ọ̀gá ìyẹn náà tó o. Ah. káfí sàwárà wa ló fẹ́ sọ wọn èmi ìgbàrú rẹ̀ fún yín. ẹ wo màmí gbogbo yẹn ti adẹ ti gẹ̀ẹ́tì nǹkan tẹ́ ń sọ ń sìn ẹmú kan ní méje ọtún àbíjọ mẹ́rin òní bẹ́ẹ̀ òní kan wá ṣe. èyí ṣèwọ ló máa dájọ́ fún mi. ọ̀dọ̀ ẹ má ẹ má bínú o. ọ̀dọ̀ ìyá rẹ lóòótọ́. ẹjọ́ ẹ má bínú o eh. ẹ má bínú o. sọrí sọrí kò yàtọ̀ bí ìgbà tá a wà ń tí wọ́n náà máa ń ta sí mi tó máa ń ṣe kínní ìwà kan náà lẹ́jọ́ wò kéke. alówó má jayé ẹ̀yin lẹ mọ̀ àwọn tí wọ́n jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ alówó má jayé ẹ̀yin lẹ àwọn tí wọ́n jayé. Tabakẹ́ Tabakẹ́ Tabakẹ́ ọmọ mi bàbá ẹ̀ ní pé Tabakẹ́ ee olè dé wọ́n gbé lọ́mọ lọ́gùn àwọn gbọ́mọgbọ́mọdé lọ́sàn-án gan tí màá wà ládùúgbò olè ara fẹ́ jà mí olè mi kọ́ máa jà mí. bàbá ayé mi o. bàbá ẹ wá wá bàbá bàbá ẹ wá. ẹ lè lọ ìtumọ̀ bàbá kí ló bá gbogbo eléyìí wá irú pátá òsì wo nìyẹn. ta ló bá wí. kí ló dé tẹ̀ ń gba bọ́dì mọ́tò bẹ́ẹ̀. ṣé yẹ ẹ̀mọ́ gba. bọ́dì yóò sì wò ẹ̀ mọ́ gbọ́ bọ́dì mọ́tò lẹ̀ lẹ́ ń gbà ni. owó yẹ bí yẹ la fi ra ẹ wá ẹ pọ́nra yín lé o. kí ló rà mọ́tò ni. mọ́tò ní ọ̀nà kí mọ́tò lọ ra. ẹ wọ́n bí jáde ẹ wọ́n bí náà ẹ kọ́ tún sẹ́ni tó bá ń jà mo rò pé ẹ yọnu. sẹ́wọ̀n ló ń gbó ìwọ lajá tó ń gbó. ó rà pé lọ́wọ́ ìdúrógbà yẹn ti forí gbalẹ̀ à. kí ló ló ń sọ kí ló gbórí rẹ. ẹ ń ṣe èrèta lẹ́yìn. ọ ọ mẹni tó ń bá sọ̀rọ̀ ni. sọ̀ngbọ́ sọ́mù sọ̀ngbọ́. wọ́ọ̀ bẹ́ẹ̀. gbóná. ẹ̀yin ni wọ́ọ̀ bẹ̀ kò ní dàbí yẹn ẹ̀yin jẹ́ mẹ́sì ni. bàbá mi ah, bàbá mi ò fẹ́ gbogbo ilé ìjò. Eh, ah, ẹkùn máa ẹkùn máa ẹkùn máa embarrassment ẹ̀ lójú àwọn ìjòyè tó ń pọ́nyàn lé mi ò láìkẹ́. wọ́ọ̀ bẹ́ẹ̀ bàbá lélẹ̀ mi wọ́ọ̀ bẹ́ẹ̀ ṣáìd. ṣé ọlọ́lọ́dẹ àdúgbò ni. ìwọ dákẹ́ bàbá mi ọkọ mi lè lé ọkọ mi bàbá mi yẹn eh. bàbá mi ọ̀rẹ́ ọkọ mi yẹn sóko no fight. Eh, eh, jọ má bínú màjà ṣé pàánù mi rè. àná ẹni kò jọ àná mi lórí ẹgẹ ẹgẹ yìí. èmi ẹgẹ ẹgẹ àná ẹ fún àyè. sọgbà yé rẹ èmi ẹgẹ ẹgẹ èmi bẹ́ẹ̀ mọ̀ ní ẹgẹ ẹgẹ. dọ̀bálẹ̀ kí ló ṣe. ẹ wo ẹ má bínú látìgbà tí mo ti dé láti hajj. mi ò dọ̀bálẹ̀ fún yàn rí. wàá dọ̀bálẹ̀. wọ́n jọ tó yẹ dẹ́gbẹ́ mi náà ṣe. ẹ kó dọ̀bálẹ̀ yìí lẹ. ó nìyẹn bàbá mi bàbá mi lélẹ̀ bàbá mi lélẹ̀ ọkọ mi. àná wà rè é kò ní sí ṣòro bàbá kò bí ewu dé mọ́. tí ọkọ rẹ máa ń sọ ẹ náà bóyá jẹ́ nìyẹn. ọmọ àbúkọ ẹ máa mọ́ bí àgbà wá fún yín ẹ má ti ṣòro. ẹ tọ́jú ẹ ẹwà ẹkọ bẹ ẹkọ bẹ ẹkọ àmọ́ ẹkọ lélẹ̀ tí mo fẹ́ ọmọ yín very soon ìyá àjọra ló kàn ọmọ yẹn tọ́ ní màmí kan sì yé kébù yé gbé. àwàdà tágbà olúwogbó ṣe yọ work best man nìyẹn aráyé ẹ̀wà kọ́gbọ́n work best man nìyẹn ẹ̀rí àrùntàkìtì yọmí lójú work best man nìyẹn work best. ẹ wọ́n máa mi ẹ wò ayé mi ta ẹ ọ bí ẹ ṣe ń bẹ̀. we. àwẹ̀ tọ́ntara ọmọ ẹsẹ̀lẹ̀ àwẹ̀ ènìyàn ló bínú ọlọ́run kì í bínú tọ́ntara ọmọ ẹsẹ̀lẹ̀ àwẹ̀ mẹ́sẹ̀lẹ̀ àwẹ̀ mẹ́sẹ̀lẹ̀ àwẹ̀ mẹ́sẹ̀lẹ̀ àwẹ̀ tọ́ntara ọmọ ẹsẹ̀lẹ̀ àwẹ̀ nínú àpẹẹrẹ nǹkan náà. ó de gangan lọ sọ fún mi ṣé wọn nìkan lọ̀gá tó máa ń kọ́kọ́ ṣẹ́ ń bì ni wọn ní gbogbo àwọn júnior lẹ́yìn wọn nísìnyí látìgbà tó ti wà ń bì bí wọn bá sọ̀rọ̀ orí wàá sọ̀rọ̀ ẹsẹ̀ mo máa fọ́gi mọ́ wọn kí ló dé ṣé bí àwọn senior tán wà níbi ṣíwájú wọ wọ́n ṣe ń ṣe sáwọn junior wọn nìyẹn láti ẹni lómi gbọ́dọ̀ bọ́ kó burú mọ́ wọn kankan mọ́ má burú mọ́ wọn o kémi náà má bàa burú mọ́ ẹ o. èèyàn máa ń fojú ọmọ ṣẹ́ mọ́ra ni ẹ tó senior ẹ mi ìlú lọ́kàn tó kọra mọ́ ẹ tó kọra mọ́ wọ́ọ́rì ni. ọ̀yà wọlé lọ káàbọ̀ báwo ni ibi tó lọ stand up. ọ̀fẹ́ ayé ti gbà ẹ́ àbí àti ọ̀dọ̀ kọ́sítọ́mà yẹn mo ti ń bọ̀ mo ti gbàṣọ ẹ̀rọ fún owó fún mi lélẹ̀ sà. ó fún ẹ lówó. bẹ́ẹ̀ ni sà. bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ná ah, wàláì ó máa ń dùn mí nú ọmọ á dùn ẹnu ọmọ á dùn ẹnu. kò ṣeé ṣe ni kò máa ṣe o kò bá ń gbà káwé ó yà wẹ̀ o. kí ni àwọn nǹkan tó wá rà sí. ọ nínú ẹran àmọ́ mo kàn ra ara ẹran bẹ́ẹ̀ ra mẹ́ta. Ah, kí ni máa ń ṣe ẹ ná bá a sáré mú junior ọ̀rẹ́ jọdọ àwọn èmi náà ra ráìsì wa. ṣé mi oúnjẹ kò ní dáa fún ẹ. ṣebí junior mi ni ẹ ṣé mi lè wọn ẹṣẹ ni. Ah, olórí kúkú lélẹ̀ ni ah. Ah, ṣó ṣeré ni àbúrò ọjà rẹ ẹ wò ẹ dákẹ́ ń tiẹ̀ ẹ dà sí. irú òṣìwò rè. ìsáyé ń rún máṣíìnì orí ẹ ó já wèrè ni ẹ gbà mi. stop it. ẹ gbọ́ ọkọ̀ tó ẹ̀rọ mi ń mo lọ mo kàn pọ́n ilé mo lọ mo dé ó wá ní kí wọ́n lọ bóun ro ó já wèrè ni àbí ah, ah. kí ni ìṣẹ́ náà. ọláyín ni o. dúró kí ni ìṣẹ́ náà. o pọ́n èmi lé kó tó lọ bẹ́ẹ̀ mi ra ń jẹ tó o bá fẹ́ wá pọ́n mi lé kí ló bá ṣe. ẹ àti mo pọ́n yín lé mo ti jú e. ló ṣe pọ́n mi lé àbí báwo lè ṣe léèpé mi jẹ́ sí ẹ. ẹ ọ̀gá lẹ́yìn yẹn má bínú fọ́rọ̀ yẹn òun lọ ọmọ yìí ló fẹ́ jẹ́ kí n máa sọ̀kò sí yín. òun wá ń kọ́. Ah, èmi ò o. láti ní ìlọ ọ̀wọ̀ tó bá fún mi ni kò máa fún òun lọ ga gbogbo yín lẹ́yìn mi. ah ok mo ti gbà lọ́ba rẹ̀ ń get out. kí ló bá rọ oúnjẹ wa. rice mo fẹ́ o ọ̀dọ̀ adámi dẹ̀ mo fẹ́. rice. àmọ́ eh, yẹ kí wọ́n sọ ọ fún ẹ. ṣòro ẹ gbọ́ tí máa ra oúnjẹ yẹn tó onílé jẹ́ o. màá jẹ. wàá tún jẹ. màá jẹ. ah ok o mọ nǹkan tí mo lè ṣe. kí ló lè ṣe. o mọ wọ́ọ̀ bẹ́ẹ̀ kò ń ṣe mẹ́sì o mẹ́sì ni wọ́ọ̀ bẹ́ẹ̀ sí bọ́ wọ́ọ̀ bẹ́ẹ̀ sí tèmi bàbá àlà o tó bá bí a sọ̀rọ̀ tí mo lè ṣe. àwàdà tó gbanú ọgbọ́n ṣẹ́yọ world best man nìyẹn aráyé wa kọ́gbọ́n world best man nìyẹn ẹ̀rín àrín tàkìtì yọmi lójú world best man nìyẹn world best. Ah, ta ló ṣerú nǹkan báyìí ta ló káṣọ tí mo kà kúrò irú ajá burúkú rẹ̀ ta ló káṣọ yìí sí mi mi ò ríran ni ah, ah. <laughs> olórí burúkú olú àkáṣọ sí báyìí wọ́n máa ṣọ́ títẹ̀ mi wọ́n máa ṣọ́ títẹ̀ mi wọ́n dẹ̀ rùn pọ̀ ṣé bá ti rí pé bí ṣe máa ń bẹ̀rẹ̀ ni tó bá wá sọ pé mo mú kọ̀kọ̀ mo mú kọ̀kọ̀ bí ojú ẹja àwọn ọlọ́kọ̀ọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ wàhálà tí wọ́n ní sí kébì tó bẹ̀rẹ̀ olórí burúkú tó ṣàṣọ sí báyìí kó dẹ̀ ní dáa fún ṣọtó musa síbi orí ẹ world best world best ìṣọ̀sí rẹ̀ ilé ìjọ̀gbọ̀n Alani bàbá làbákẹ́ e làbákẹ́ olive surutu ìyàbọ̀ òkò lanko no network house of commotion yẹn ebi ni mo sasọ síbi báyìí o. jẹjẹ ló mọ wa o. jẹjẹ ló mọ jọgbọ. ọmọ ẹjọ kule ọmọ ẹjọ kule ẹgbẹ mi ara dùgbò ẹgbẹ mi ara dùgbò. wàhálà ló ma ṣe. ẹ lẹ o. wàhálà ló ma ṣe.

ibẹ̀ ló yẹ kó dé. Ah! Ah! ọ̀rẹ́ mi kí ló dé. Ah! ti sú mi ṣó o lè mọ̀ pé mi débi ṣe lára ẹ̀ ọmọ kékeré kan báyìí ó dàbí bátìrì méjì tán gbélé àwọn ó mo tún dé padà ó tún rán mi iṣẹ́ mi sùn lọ mo kàn wò báyìí pé òkè àgbà máa ń gbà mo gbà bí mi ṣe dé báyìí bó ti fẹ́ rẹ́ràn mí mi mo kàn fún fún jẹ́ ẹni pé wà àbúrò burúkú làwọn tó sọ ẹ lórúkọ ni bọ́gà mi ṣe dé ni ẹ pé ẹ kìdíkọ kìdíkọ ìwọ ló last mo ní ọ̀gá ẹ̀yin lẹ first ẹ̀yin náà lọ nà kí ló ṣẹlẹ̀ kí ló dé èmi jọ wèrè lójú yín ni ọ̀gá mo ní ọ̀gá ẹ wà tẹ bá sọ tí mi bá fún ọmọ yín gbà tí lójú yín báyìí ẹ máa tẹsẹ̀ ilé ìbọn fún ni ọba ní kìdíkọ kìdíkọ ẹ wọ ẹ ló bukú lèmi èmi ò nájà ni o tó lè yín máa jin ló ṣẹlẹ̀ gan-an èmi sílò àwọn ọmọ yẹn ó jà wèrè ni. ọ̀rẹ́ ó máa ní ni. ó ń dùn mí de pẹ́ẹ́nì mi gàgà. ṣé wo rántí òwe yorùbá tó ní títa ríro là ń kọlà tó bá jiná tán ló máa ń doge. Hmm! jọ́n torí ọlọ́run má gbé yẹn wá títa ríro là ń kọlà tó bá jiná tán ó máa doge wẹ̀kẹ́ ọ̀rẹ́ mi ṣó kọlà ni àbọ̀rẹ́ mi jọ gànámù o kí ọmọ kékeré tí ò tó kó máa ránṣẹ́ torí pé ó jẹ́ sínú ẹ̀ níbi iṣẹ́ ọ̀gá wọn tún wá ń dá sí kò tún mọ̀ ọ̀rọ̀ dá sí jọ nítorí ọlọ́run má gbé yẹn wá o ọ̀rẹ́ mi wò má dá wọn lóhùn má dá wọn lóhùn. ṣé mi ti ẹ̀jọ̀ san ẹ̀ ní ṣé mo kọ́ là ni. all the same o máa forí tì ní. forí ti kí ni gbójújáre kí forí ti orí mi jẹ́ blọọkì ni torí mi gba yàtọ̀ wọn máa dúró ni irú ọmọ kékeré kó máa rán èmi ṣáà. ẹ ní sùúrù lóòótọ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ló jẹ́ bọ́ nǹkan tẹ́mi kàn ń ṣe láti sọ fún ẹ ni pé ẹni tó bá wà láyé yìí tí ò lọ school tí ò tún kọ́ṣẹ́ gbígbà tó nítorí òun fi ọjọ́ alẹ́ ṣòfò. nǹkan ọkàn sọ pé kinní kan ọjọ́ alẹ́ kí ló fún ẹ̀fẹ̀ṣọ́ pa máa dọjọ́ alẹ́. tíná bá kàn lọ sọ́mẹ̀ ní kú ó kú ìwọ kàn máa gan bí ẹja ṣáwá rẹ̀. wà á ní ọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ tí mi bá lọ́ntì tí mọ́tò gbà mí tí mo kú dáa mo kú nìyẹn kò ti pé kinní kan kinní kan àkọ́ máa lọ China ni àrọ́ máa ṣayé mi lọ. ọlọ́pàá ìwọ ká máa tayò táǹtà lọ ìwọ ọmọ bẹ́ẹ̀ ló ń fẹnu wa rọ jọ̀wọ́. ọ̀rẹ́ o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ mi lọ mọ. ọ̀rẹ́ mi nǹkan tá a máa ṣe nìyẹn ò lọbìnrin mọ mi lọ mọ bọ́ọ̀lù ọ̀gá ẹ̀ṣin máa ní kọ́ wọ́n kéré máa rán iṣẹ́ rọ́bìṣì nìyẹn nà án ah. wá ní kó máa ní sùúrù òṣìwò. tagem tagem tagem kí ló ta ẹ̀ náà ṣé two six kọ́lé máa fi tàn án lè bàbá a ọba ògbó mi ò lè máa mọ ọtí gbọ́n mi báyìí ọ̀dọ́ ojoojúmọ́ máa mọ ọtí ìbàjẹ́ máa fún ọtí gbọ́n lọ́wọ́ di tàn kí ló dé. má bínú má bínú ti tóṣù méjì nísìnyí tí ò sí iná fún ojú wa. ẹ̀rọ ajẹrẹrẹ́tọ̀ tó bá tọ̀ alẹ́ ló jẹrẹ. àlọ́ra bọ́ọ̀kì ilẹ̀ pàtàkì ẹ̀rọ ajẹrẹrẹ́tọ̀ kí ló ṣe ẹ́ à. ó wà tójú ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ o fóní ṣé o ní kí bẹ́ẹ̀ tà sí i. màmú ń bọ̀ lè má yẹ ẹyẹ ìjókòó ah, àníkẹ́ ìjókòó mò ń bọ̀. ṣé o ya wèrè ni àbó ti ṣáàpù ẹ̀ kó tó débi. nọ́ọ̀tẹ̀ nọ́ọ̀tẹ̀ nọ́ọ̀tẹ̀. nọ́ọ̀tẹ̀ síbọ̀. ó jókòó. ẹ jọ máa nàtẹ̀ pọ̀ náà ni ẹ̀yẹ olórí burúkú tí wúrẹ́ bá fi ojú wẹ̀yìn ó pèpè fẹ́rẹ́ pè é. ìwúrẹ́ pé kó ń padà kú tí yé ti bàjẹ́ kí o padà bá ọ̀tá rẹ̀ bá mi. ẹ ṣayé fún mi ọjà jókòó tì mí bá jókòó tì mí bá mi ṣayé màá máa náwó. ọlọ́wà sọ o. ẹ̀ ń kaná pa. bó ṣe ń gba kọ́sọ́mà mi ọlọ́lọ́ máa gba kọ́sọ́mà ẹ̀ ìwọ burúkú rádaràda yìí. thirty seventy. Ah, àbí mọ́tò fẹ́ pa ẹ́ ni ó tún fẹ́ gba eléyìí mo lọ tún fẹ́ gba ilé ìwò máa bọ̀ wá jókòó wá jókòó wá jókòó má lọ. Ah, ah, mo bọ̀ mo ah. bọ̀ má wo. Ah, ayé yìí jọ máa bàjẹ́ papọ̀ ni wọ́n sọ bàbá wo kí ló dé ẹni tó wà wájú mi tó fẹ́ rajà tó tún wá fà wọ́n sọ́dọ̀ eléyìí ò dá o ẹjọ́ yín kọ́ olórí burúkú olórí burúkú àwọn eléyìí tí wọ́n mọ̀ bóyá mèrè bàjẹ́ ni bí eléyìí tó fẹ́ lò yín ni ẹ mọ̀ ó ẹ ti rí kó ti pupa yò ẹ̀yin náà ti ń súnmọ́ pupa là ń tà ó máa jẹ́ o. àfàìbá ọ̀jà wọ́n bínú àwa ò gbèrò kàfẹ́ nìkànnì. ọdún mi bí olórí ni wọ́n bó ṣe jẹ́ ó ṣe ah, bí àgùntàn. Ah, ó yọ̀rẹ̀ sàrà ó mà fẹ́ kú kí n tó kúrò lẹ́kọ̀ọ́ máa fi kó ah! Ah! kí ló ṣẹlẹ̀ kí ló máa ẹ ò fẹ́ kí bó ah, ṣe máa ń ṣe tí wọ́n ń bí nìyẹn. bẹ́ẹ̀ wà mí nílé à. tó bá jó lu yín èmi náà jó tèmi náà. méjèèjì ni wọ́n máa ṣe kó dùn o. Eh! méjèèjì ni wọ́n máa ṣe kó dùn méjèèjì ni wọ́n máa ṣe kó dùn o. méjèèjì ni wọ́n máa ṣe kó dùn méjèèjì ni wọ́n máa ṣe kó dùn tọ́ka nílẹ̀ yìí o ebi dé ebi dé ebi dé o ẹ káàbọ̀ o bàbá làbákẹ́ ẹ pẹ̀lẹ́ ṣí ò sí. kí ni mo so mọ́ ọ lọ́rùn. èmi ò mọ nǹkan tó rọ́ọ̀lù yìí ní. ẹlẹ́mọ̀ nǹkan tí mo rò pọ́jọ́ ọ̀tà lónìí. ọjà tèmi ta kó dà lé ni mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. èmi náà bá yín dúpẹ́. ọjà tà lé ni alájẹbùgbà jẹ. ebi ń pa mí nípa wèrè lónìí. Ah, ah, ṣé bí ìyá Oliver wà nílé. ìyẹn náà ń dáná lọ́wọ́ náà náà ń dá látàrọ tí ó kó di àárọ̀. ẹ ẹ ní sùúrù ó fẹ́ ṣe tán ṣọṣà ṣe tèmi mọ́ ṣá. tí ẹ bó sọmọdọ rẹ ni. má balẹ̀ ìjẹ àlàní. kí ni àti ṣe tí sọmọdọ rẹ. o. mo ń bọ̀ wá kí ọ̀rọ̀ gbé àwọ̀ wa mo ń bọ̀ wá. ẹ̀kọ́ lẹ fẹ́ jẹ. àbí láì ṣe mùsù. kí la tún lè yọ. ìyá náà ṣe jẹ. máa jẹ máa jẹ ebi ń pa mí bọ̀ ní pàápàá. tọ́ọ̀jẹ tọ́ọ̀jẹ tí ẹ mú ni ah, ah. àbọ̀ débi ọmọ ọ̀dọ́. má dalẹ̀ ìrú. kí ọ̀la ọ̀la ọ̀la. Eh? mo ti yó. Ah! ìyá ẹ wá jẹun. mo ṣẹ̀ṣẹ̀ jẹun tán ní sọ̀kì tó máa bọ̀ lé ni mo ń ṣeré pé mo fẹ́ jẹun ni. yọ̀bọ̀ ọ̀hún kẹ̀lé àgbàdo tó tòmátò ní agbẹ́sà tuntun àpọ̀jọ́ra ah! yé. tọ̀tọ̀ yìí yé. kámọ́ ìyá yé ọ̀bẹ bá. nígbà mo fi ẹ kọ̀ọ̀kọ̀ ní ìlú agbẹ́sà pé ìgbà ní ọbẹ̀ ní òrì dá. Olivier. mọ̀ránṣẹ́ mọ̀ránṣẹ́ mọ̀ránṣẹ́ mọ̀ránṣẹ́ ẹ gbélé lọ lùwí ìbádùnú. yéésù oúnjẹ táwọn oúnjẹ tẹ́jẹ̀ lu ire. ṣé o ti ja ṣé o rí bí ẹ ti jáde rẹ. Ah! ẹ kò ṣe tọ́lá ò jìnnà. ebi ọmọ pa mi o. ìyá ẹ jẹun. a ah, mo ti yó mo ti yó. ṣé mo lọ fẹ́ jẹun tẹ́lẹ̀. èmi ti yó. o ti yó. bàbá jẹun rẹ nǹkan náà. ẹ láì láì mi ò jẹ́ lẹ́ẹ̀kan náà. ìṣọ̀lá mi. ṣọlá ṣọlá ó ṣe gan-an ọwọ́ ẹ̀ máa ròkè o in fact àdáwọ́lẹ̀ a máa yọrí sí rere ó ṣe gan-an ṣówó ìpè ṣá. Ah, ah, ṣó yẹ kó máa dá ọ̀tẹ̀ ni. ṣe gan-an ni ah, ṣe gan-an èyà in fact hmm. so báwo dẹ̀ ń báyìí. ẹ ti yá nà. ẹ ẹ nà. no time ti lọ. ó dà pé àwọn room service ló kọlẹ̀. kì í ṣe bí ó ṣe mistake ẹ̀hún eh? jáde eh, ó ti yá nà. no no no time ti lọ sẹ́ ẹ̀ lè ṣe nǹkan kan jẹ́ ká máa lọ. àmọ́ àwọn ò ṣe yẹn nà ah, ah. látijọ́ yìí. ah oh god alá lè ṣe nǹkan kan mọ́. kò possible kò ó lè ṣe yẹn fún mi. Ah. ẹ̀gbọ́n táìmù yìí ti tó. wá room service máa ló kọlẹ̀kùn. ẹ eh, mò ń bọ̀ màá fọwọ́kún wo iṣẹ́ gbọ́. no ẹ mọ̀kọ́ tó ṣe àti ní kọ́sítọ́mà mi wọ́n dẹ̀ ti sanwó. ṣé ṣọtá ni ló sanwó fún ni. ẹ ẹ òun mọ̀ bí ṣe lè fi yẹn lẹ̀ nínú owó tí mo kó fún ẹ eh. sáré yá mi two thousand bẹ́ẹ̀ kí n fún wọn. mi ò gbọ́ two thousand péré mo ní. báwo lè ṣe ń ṣe báyìí owó tí ò ti tò mí tẹ́lẹ̀. màá fún ẹ padà. mi ò lè yẹ ń bẹ̀ o. báwo lè ṣe yẹn fún mi ah, màá dá padà òun ò ju two thousand lọ. ẹ eh, but ṣé ò ní fóònù. àmì ìwọ̀n kò jẹ́ sí nǹkan kan mi báyìí. aago ẹ̀ ń kọ́. mi ah, mi ìrántí mo wá ah, o ṣe ní rántí. bó ṣe pè mí mò sáré bọ̀ ni látijọ́ yìí ó yẹ kó yí ẹ eh, náà. o bá má sáré o bá mú enough wa instead of one hour tó lọ sanwó fún. màmá rẹ ti yín sí o ẹ má yẹn padà wá o wo mi like embarrassment bó ṣe ń kọlẹ̀kùn ìjà máa lọ. nǹkan mo fẹ́ fún tó ṣe yìí ò dáa o ó ṣe eré o. a máa ṣe lọ́jọ́ mi. Ah. ẹ lè bí ọdún ọgọ́ tó wà tó bá ṣe láàárọ̀ yìí wọ́n láìpẹ́ tó jẹ́ pé wà láì design ta kó sí gbogbo àyè ẹ̀yẹ wọ́n kò jẹ́ tó jẹ́ pé inú mi wá dùn pé ah fún wọn ikú ọṣẹ jẹ ah inú mi dùn gan o. gbẹ́rọ̀ gbà kan lórí ẹ̀. ẹ má wọrí màá ra káàdì orí fóònù yẹn. ìgbà wo. òkè tó bá dàrọ̀ là máa rà. junior. kí ló ń gé báyìí náà ó máa fòde ẹ ní. wá kí n ti ọlọ́gbẹ̀ẹ́ wo ìpá àtìtàn òjọra olóòótọ́ ẹran méjèèjì àbọ̀ iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ń ṣe ó lè dúró sọ́fíìsì ẹ kí n dúró sọ́fíìsì mi ọgá òrí ẹlẹ́kọ̀ tó gbé iṣẹ́ fún mi ni tí màá mọ̀ ṣe máa gbé e fún mi ni wà tó bá ti fẹ́ ṣọkú máwọn òbí ẹ lójú má dà sọ́rọ̀ mi mọ́ o. má bínú má bínú. lo bùkọ́ àdẹ̀dẹ̀ a máa ní bingo olùsípẹ̀lẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tó nǹkan rin máa pàdé. àyè sí ọ̀nà mẹ́jọ fún un ọ̀dẹ ṣọ́ọ̀bù bẹ́ẹ̀. Ah, ọ̀gá mi. Ah, ah, ó yà wèrè ni. kí ló ṣe yín ajá bù yín jẹ ni. ṣé ò yà wèrè. bọ́ọ̀lù yín gaṣọ báyìí. bàbá ẹran mi ṣe mo ti ń ṣe ẹni ṣé mo yà wèrè. ojú ń lu ẹni ṣé ò ríran ni. ṣé mo gé bàjẹ́ ni èmi ò mọ̀ ńgbà tẹ́ ṣe drawing sí ẹ̀yin náà ẹ ṣe ṣe drawing mo dẹ̀ ipa. wo wo wo wo wo ó gbọ́ mi mi ì bẹ́ẹ̀ lọ́rọ̀ lákọ̀ọ́kọ́ ná aṣọ ẹ̀ ọ̀pá méjì ni one thousand ni. ok ẹ ẹ ràn ọkọ lọ rà mí ká tún gé yẹn náà. èmi ni màá rà mí. ẹbí mo akọṣẹ. wọn gbẹ fún mi kó kó kó kó mẹgbẹ fún mi tẹrẹ méjìlá ló máa gbà lọ́wọ́ ọmọ yìí. ọkọ akílẹ̀ fẹ́ fẹ́ gbà ṣe. fún ní méjìlá. tẹwẹ tẹwẹ tẹ tẹ fún mi jọ. wà. tẹ fún mi jọ. tẹ. ṣó lè ṣe fún mọ́pò ni. tẹ́wọ́ fún mi. tí bá tẹ́wọ́ wàá nà mí. kí n tẹ́wọ́ fún ẹ mo máa tẹ́wọ́. Ah! ìyá sẹ́kì ọ̀rẹ́ ìbùkún máa wà nà mí kẹ́. ókè ah, ó ti ọ̀rọ̀ yìí ti jẹ́ èmi ó dà pé ni. wọ́n ah! á ẹ máa rí mi wò bí ìbọn. mo ń bọ̀. kí ni wọ́n mọ̀ ẹ bọ̀ tó tó ẹ̀. ṣé o fẹ́ nà ni? ọ̀gá ẹ ti fún mi láyè ju mi iṣẹ́ yìí o. kí ló dé lọ́dọ̀ nìkan ní ọba kan ní bá pàrọ̀. mo sọ ẹyin gangan lẹ stupid. ọ̀gá mo eh, sọ. Eh, ẹ ẹ kẹsàn-án ẹ gọ orí ò pé kálórì ìwọ pé ni ìwọ wà níbi tó jẹ́ senior eléyìí kékeré yìí tó ń lọ sí ó halẹ̀ mọ́ ẹ̀jẹ̀ tó pọ̀ tóbi eh, eh. ó lọ́pọ̀lọ́ lórí eléyìí sharp ẹ lọ kì má bínú idiot ìwọ ló máa sanwó aṣọ yẹn. mo sọ fún sa ìwọ ló máa mo sọ fún mo sọ fún mo sọ fún. wọ́n bẹ̀ sàníyẹ ara yẹ wà kọ́kọ́ wọ́n bẹ̀ sàníyẹ ẹ̀rín àrùn tákìtì yọ mi lójú wọ́n bẹ̀ làbákẹ́ fúnra rẹ̀ olíbẹ̀ ọmọ àjàṣẹ́ ìyá àlápò sùrùtù fúnra rẹ̀ láńkó no network house of promotion ilé promotion nìyẹn. àwàdà tó bá ní wọn kàn ṣe yọ wọn best man nìyẹn ara iye wa alábí wọn best man parí ẹ̀. olùfẹ́ wọ́n ti fẹ́ táyà yìí. mi ti fẹ́. ìwọ ti fẹ́ táyà yìí. mi ti fẹ́. wàláì o ti ṣe fídọ́ ìwọ ti ṣe táyà yìí ah, tán o ṣe tán làákùn o ti kọ́sẹ́ o ti ṣe fídọ́ àsìkò tó padà sájà sẹ́rì. ẹ kíre o ti fẹ́ táyà yìí lẹ́yìn. mi ti fẹ́. sójú o fẹ́ táyà yìí o ṣe táyà yìí o ṣe táyà yìí. Ah, o ní gbèsè. olùgbé kúrò bẹ̀ má lọ olùgbé olùgbé. olùgbé. dànù ẹ kàn má ṣe bẹ́ẹ̀ tó rí yóò pé. ọ̀dà mọ́ bínú náà ni gbogbo rẹ̀ mọ́ bínú mọ́ bínú lọ ọlọ́run fún wa ṣe ọdún kẹlẹ tó ti ń lórí ọdún kẹta ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ lò lọ àrà òwú fún mi òkú tó fi sísàlẹ̀ sóògùn tó yẹ kó tó bá sọ ìmú ni lọba mọ òwú gidi wá àrìndì. ẹ káàárọ̀ ọ̀gá o. junior èmi ni bíngò kìlẹ̀tọ̀ fi pé àtòrí já lórí ọba tó Yes! Yes! Yes! bẹ yẹn kí ni fàgbọ́ rẹ̀ dáadé ò sí. ọ̀gá ń yà ọ̀gá kò ní dàpọ̀ dà yìí kò sówó èèyàn ni. orí ẹ̀ fún sọ̀rọ̀ àgbàlagbà lórí ìtòlì. sẹ́yìn lọ́gà. orí bàbá rẹ burú lọ́dọ̀ ọ̀run èmi ni mi ìgbóhùn èèyàn. ṣé àṣẹ́gúnlẹ̀ ẹ̀rọ ni àbí téèyàn ẹ̀ ń ṣí eré ni. ọ̀ lẹ́kọ̀ọ́ ni ṣé mi làgbàlagbà bá ọ̀ lágbà ńlẹ̀ ni. èmi ẹ̀ sọ pé mi ìnáwó lára ẹni mi ò ní fọ́tò àgbà ńlẹ̀ kò ságbàlagbà lè ti wà ni ó yà fún ewò yín yẹn ṣéwò yẹn ẹ fún wọn fún ara ẹ wá jìjà ọ lẹkọọ ni. ẹ wá ẹja kìíní ẹ wá ẹja kìíní lórí ẹ̀rọ tẹ̀lé ẹja kìíní lórí ẹ̀rọ burú ni wọ́n ti lọ fẹ́ fún lọ́wọ́ ẹ bá wọn lúwọ̀. ìwọ ló máa ti pa ìwọ ló máa ti gẹ́ ọ̀yìn pa ó ṣe dé pé gbogbo nǹkan tí gẹ́ ìbá ti ń ṣe ó máa máa wà in support of it ni ah kí ni problem ẹ. Eh? dúró náà Bímpé èwo ń tiẹ̀ ń bẹ̀ ó ò dẹ̀ fi sílẹ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni àjọṣe kékeré ni ìwò ṣàǹṣàn mi èkó àbọ̀ mi èkó ni ẹ́ fíìmù àtọ̀rẹ́ mi ilẹ̀ jẹ́ kó nà wọ́n anything tó bá ṣẹlẹ̀ àyà mi gbé máa dúró tì ọ̀rẹ́ mi ni má dà má dà àrin wa rú má dà àrin wa rú. ẹ̀ẹ́n ká ní pé ibi tó ti ń bọ̀ ó ti pa wọ́n ó ti lù wọ́n ṣe léṣe ó ti fún wọn ó ti gún wọn káàkiri káàkiri ó ti lù wọ́n ó ti pa wọn bí méje mẹ́jọ sí ẹ lọ́rùn kí ló ṣẹlẹ̀ àdúró ah, náà wá wá wá wá wá wálé àgbájú òde bomi sísan àmọ́ jóná kí tó kàn lẹ́ẹ̀mọ́ mi tó lẹ́ẹ̀mọ́ mi èmi mo kùn ẹ́ dàgbà ni wá kí ló ṣọ̀rẹ́ ẹ̀ kí ló tó fẹ́ máa jẹrun mẹ́ja. èmi ò mọ nǹkan tó kọ́ ṣé o mọ̀ pé kọ́lẹ́rà ló ń kọ́ lẹ́tà sí ọmọ wálé ojú kó ní epo kí ni tèmi mi dẹ̀ débì mi dẹ̀ jókòó mi dẹ̀ ń bọ̀rẹ̀ mi sọ òde ń dá sí i kí ló dé náà ó já kò ní já fún ẹ ọ̀bọ̀rẹ́ ah, ah. búkú ni ẹ ni kò ní já fún jẹ ah, kí ló kọ́ ẹ pẹ̀lú tèmi. gbọ́ o mi ò fẹ́ o kí ló dé ṣé wọn mọ abá ni àbọ̀rẹ̀ mi. ó yà jókòó mi bọ̀rẹ̀ mi sọ òun dá sí i ó ṣí èrè. ẹwẹ ó ti tó jàre ẹ tó tó ẹ ṣe bó ṣe wù yín mo fi pé èèyàn tó lè bá sọ̀rọ̀ ni ni mi mọ̀ pé mi mọ̀ pé wọ́n ṣe ẹ ṣe bá sọ̀rọ̀ ó bá ṣòyìn kan ṣe ṣe o ẹ̀yin lẹni ra yín. ẹ ó ṣe ó ṣe gbébọ òun. ẹ kó ṣì lọ jàre. ó ṣe ó rí ẹ wọn lọkàn ẹ ń bẹ. wo ọ̀rẹ́ mi má dà lọ nǹkan tó bá wù ní kò sọ ṣé wàá rí àwọn pípù yẹn a sì máa lọ tú wọn lọ ṣé wàá rí gbogbo àwọn tí ò ráyè nà dáadáa gbogbo wọn pátápátá báyìí la máa wọ́ jáde ní àkàtàyà wọn a máa mú gbogbo wọn a máa nà gbogbo wọn bí ẹni máa a máa la gbogbo wọn wò a ṣì ń lọ dábẹ̀. wá bọ ṣé wọn kọ́ rẹ̀ yẹn mo ṣe máa ti kàbọ̀ ojú ẹ̀. má dáhùn lóhun ti ẹ̀ gànámù ni nànámù ni. má yọ ojú ẹ̀ máa sọ di bọ́ọ̀lù. nànámù lòun ti ẹ̀ kò mọ nǹkan kọ́kọ́ kò ń ṣọ́ mi èkó náà báwo ló fẹ́ kó jáde. mo tiẹ̀ fẹ́ lọ bá a gan. Ah, ah, ah. Hmm, a gaban ku pẹ̀lú ayé ọmọ mi. tó bá ti rí mi. Paso. bàbá Paso Àlàbí ti gbà. tó bá ti rí mi. Paso wọn. àtirẹ̀tì ẹ̀ làwọn tèmi máa ń wí o pẹ̀lú tó yàtọ̀. ọmọ ìyàwó àyànbí látúlọ́tún ló máa ń ṣèyàn ẹ̀yìn tèmi pàrọ̀ tàwa ìdásáyé lọ pọ́ńṣápé lọ́mọ dọ́lì lágọ̀tìwá. ìfúrẹ́ṣà tẹ̀rí ẹ̀wọ̀n kíkà lórí mi abẹni ọlọ́mbà mú ìfúrẹ́ṣà tẹ̀rí ẹ̀wọ̀n kíkà lórí mi abẹni ọlọ́mbà mú èmi dúpẹ́ lọ́wọ́ sáà tí ọjà kì í ọba bàbá ká mi mọ̀ ọ̀dùn nàìjà. The fresh people ọ̀pẹ̀ làbàgà. Èèyàn lọ tẹ́rẹ̀ ní láti fẹ̀ sókè àgbàkà múni. Ẹ ṣe salutation fún Paso lẹ́ẹ̀mẹ́ta. Ẹ ṣe salutation fún Paso lẹ́ẹ̀mẹ́ta. Ẹ ṣe salutation fún Paso lẹ́ẹ̀mẹ́ta. Ẹ nínú gbogbo rẹsọrẹsọ ṣe bàlárò lọ́gá. nínú gbogbo rẹsọrẹsọ ṣe bàlárò lọ́gá. nínú àwọn tó ń pè é ní lẹ́yìn ọ̀pọ̀ ṣáà ní bá a. wèrè lẹ́yìn ọmọ ṣáàyè láyé wá. Lọ́mìjẹ́ tá a bá pè mí lẹ́ni wíyà o. Màkọ́rin ìbá tó fẹ̀sọ̀ máa bá lọ́mìjẹ́ tó bá pè mí lẹ́ni wíyà o. ìyànà ti dá mímọ́ pé mo kọrin. akọsí lakọsí. Atúnfẹ̀sọ tẹ̀sán

kẹwẹ́ yọkan èyí ò mí pé o ti kí onítọ̀ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan kẹwù kẹwù ẹ̀ẹ̀mejì nu kẹkẹwù kẹwù kẹwù ọ̀nà ti pọ̀ tó bá dọ̀ ní kàkàkàkàkà ó gbélé gbàgbàgbàgbàgbà gbogbo bí tẹ̀ yìnbọn sí pátá gbogbo ẹ̀ lásọ. wọ́n fúnra rẹ̀ lọ wá fúnra rẹ̀ ní làákàyè o pẹ̀lú orí tọ́lọ́ ṣe fún ọ nínú yàrá rẹ̀ kan náà tó jẹ́ bí ṣọ́ọ̀ṣì ibẹ̀ ni rìdíìmù wà èyí tàkọ́kọ́ tọ́kọ́ wà ń bí lẹ́yìn náà ni pentacostal dé o èmi mo ní ẹ kí ló tún mú ọ tó ń ṣe sí náà. ìwọ gan kọ ìyàwó ibo ti bì ó tún ti sábàlá. sọ ọmọ ẹlẹ́nu ọmọ ẹlẹ́nu náà. yóò. ó tún ti sáyàwó ibo balẹ̀ àṣírí ó tù jọ kan. obìnrin ló tì mí ló tì mí ta ló tì mí sáwọn aráàlú ngbọ̀jà ọ̀tọ̀ ní tọ́ọ̀bà sọ pé ètò ọmọ pé gbogbo onú kásẹ̀sì náà láyé òdi lọ́lọ́run fi kẹ́jù wọ́n èròjọ́ ńbẹ̀yìn ńbẹ̀yìn gbàgì ọ̀sìn àbọ̀ ọ̀sẹ̀ sípù ṣùgbọ́n tiẹ̀ ẹ rojọ́ rojọ́ kẹ́ tó sọ fún pé tọ̀ òórùn yá o ẹ máa ń sọ pé ẹ tọ̀ ẹ̀yìn ara mi ṣe jẹ̀yìn ní wọ́n sọ fún pé òun èlà gbó barista òun ìnáwó bò bẹ́sẹ̀ rẹ gbogbo èyí là sá ló tì mí lọ́dọ̀ wọn ìyàwó yíbo. Ah, èmi náà gba àwọn olùmọ̀lẹ́ ah, kílẹ̀ tí wàá dọ́dọ̀ ìyàwó yíbo. Mm. jẹ́jẹ́ ni mò ń lọ ní rédíò lórí burúkú bá mi àá èmi tí mo rí kọ́ńdọ́ọ̀mù sáìsì mi. ẹ ẹ lè rí ibo láti rí máwọn àlọ amẹ́ríkà gan ẹ̀ lè bá ń bẹ̀. obìnrin tó ń tajà díìmù kí ló ṣe lẹ́yìn sọ́ọ̀bù ẹ̀ níjẹta. ṣé tọ́wà lọ àpasùn ah. nìyí o. àpasùn àpasùn láti. ẹ fi ń dídá rẹ sí. àpasùn láti. ẹ jà fọ̀rọ̀ ẹ lè sọ̀rọ̀ owó tìdìbí ńkọ́ àtijọ́ nínú ẹ̀kọ́ ti kó fún mi mo wò pé owó ti ṣe owó tìbí ah. ìyóhùn ti wà ńlẹ̀ ó wà ńlẹ̀ dìgbìdìgbì. kò ní í dá olórí burúkú làwọn èèyàn kọ́ ọ̀sọ́ rẹ̀ ń sọkúsọ nínú ilé yìí bí kí n lé ọ bí kọ́ ọ má gbè lẹ́yìn mọ́. ọ̀rọ̀ tí ẹ lé lé mi ájọ ló ní ìbò yìí ájọ ló ní ìdájọ́ nílé yìí kíftẹ̀ láti pẹ̀lú lárè lọ́dún. ìkànnì ẹ̀ ní á ìkànnì ẹ̀ ní á ìkànnì ẹ̀ ní á. ṣé wàá rí pẹ́pẹ́pẹ́ ibi owó kí á ti kà nǹkan mẹ́sàn-án owó nǹkan nǹkan yìí ni wọn ò tí ì rí n bá ti pápọ̀ fún. àsìnìwáyé làwọn eléyìí ẹ tọkọ dáyé kankan ní kó bẹ́ẹ̀ mi kó. lọ lẹ lẹ fẹ báyìí oh, ìyẹn ń wà lọ́wọ́ mi. tètè kówó ń fẹ́ mi ṣé ọmọ pé fóònù wèrè tá à ń lò ní ìsìn àwọn wèrè mi bẹ́ẹ̀ lu ìwọ̀n ọmọbi náà ti ń túfọ̀ o tí wọ́n bá pè ọ́ ní ìsìn gbà é pé ọ̀kadà palẹ̀ ìyá rẹ mọ́ o àbí bóyá wọ́n kó ẹnu ọkọ̀ o àbí wọ́n mọ̀dí lélẹ̀ wọ́n lọ náà nu ó fẹ́ náwó òun. ṣe ìyá yín. ìyá tèmi kú ṣe é kàn wọ. Ah, ó lè kàn mí ṣe bọ́ọ̀rẹ̀ ni a. Ah. ìyá àtọ̀dọ̀ ẹni mọ̀ sọ. ìyá àtọ̀dọ̀ yín ni bó lẹ́sìn ní yàmi ó kù yàmi ò lè kú báyìí sẹ́ẹ̀rì owó ti bí òun ẹ̀jẹ̀ ń lọ rè kó wa tẹ́ bá ń gbẹ́ mọ́ ha lẹ̀ mọ́ káyọ̀dé mi kò sí yí ń wá dìgbì. sórí wo bí wo bí níwọ̀n surprise ẹ̀ ìwọ́n kan kó lémi lọ́wọ́ báyìí ájọpọ̀ òde ní ìsìn. Ah, yé ìkànnà ni kẹ́hún kẹ́hún kẹ́hún ní o. one thousand owó èfúnwèrè tí wọ́n jẹ ní one thousand gbowó lọ́wọ́ ọ̀tọ́ ni Thank you. bàbá bàbá làtà làtà bàbá àgbà wọ́n ṣe nulẹ̀ inú lẹ́yìn wọ́n ti mọ̀ mí pé yéè jàbátà fún jàbára aṣẹ́wó tó fọ́ mọ̀lẹ̀ ẹni àdánù padà ẹni òfò làwọn méjèèjì àti sórí ibú gbogbo àtàwà lólè àti ìyàwó àtọmọ àti gbogbo wa ni káàsù là lọ wàhálà wọ́n pa èèyàn ní ìta wáyé wọ́n kọ èèyàn sí àgbà ní òlè jájà wọn ní darú ẹ̀ mọ́ àìlọ́lá òkè wọ́n fi ṣọ̀kan náà kò sí ìgbà tí wá owó yìí wọ́n rọ̀ owó yìí lọ ní ni mo sọ tí màá ní kí n lọ tà má ní fún mi ṣe èyẹ pé gbogbo òlérí àkàtì mo lé òfò náà ní kí ni mo fẹ́ sọ tí mo dẹ̀ mọ̀ pé mo lájẹsẹ̀. ìwọ bẹ̀rẹ̀ wọn ò tú ẹrù rẹ̀ bàbá mi ẹ kèmi tú tèmi fúnra mi. mọ fọ kan o. kí ló dé. ẹ jẹ́ kó tú fúnra ẹ̀. mọ fọ kan o. ebo ní bá ló ń tú tiẹ̀ fún rẹ̀. ẹ jẹ́ tú kọ. o ò lè tú o. bàbá mi ẹ má ṣe bẹ́ẹ̀ ni ẹ má fọ gbé pátá àti bra. ẹ jẹ́ ń gbé ṣèbí mi mo fẹ́ fọ gbé. Ah, ah, ẹ sọ jẹ́ nǹkan tó gbọ́wọ́ fún mi gbọ́wọ́ fún mi. ẹ̀bẹ̀ ń daṣọ mi sílẹ̀ ń tẹ̀. ẹ wà mí gbàdúrà. ìgbà ọlọ́run jẹ mi ń ṣọmọ òfò ń tèmi o. ẹ ṣe ní sùúrù fọmọ ìdí ẹ. mo ń ṣọmọ adé o mo ń ṣọmọ. ayé mi mo dáràn kíre. owó ni bàbá mi àti dówó mọ̀mọ́ ni wordpress kí ló dé ẹ̀ dówó mọ̀mọ́ ni. ibo ló ti rí owó yìí. Ah, èmi owó mi nì èmi mo lówó mi o. ọmọdé ò lè dàgbà tó yìí kó má lówó lọ́wọ́ náà. Ah, àmọ́ mi máa wo ohun tí ẹ má dà á sí ah, yá wo mọ ọ̀rọ̀ tó máa dá sí o ọ̀rọ̀ tí ọ̀ràn lo ẹ̀wọ̀n má dá sí ṣọgbọ ìyẹrí ẹ ò kò ń bọ̀ ẹ tí ń bọ̀ ìyẹrí ẹ ọgbọ. mo tó jà mí gbèdé bí bàbá mi wọ́n bẹ̀rẹ̀ sí ẹ mọ̀ pé mo lọ́ọ̀ bàbá mi gan two fighting la méjì. ọ̀rọ̀ àtẹ̀bá fẹ́ kí ṣépèsí mo lè ṣépè. ṣépèsí ká ní owó ìkó kì í ṣe owó mi mo dẹ̀ ń parọ́ pé omi ni kí fojú sunkún ẹ̀yìn òbí mi. ṣẹ́gbọ́n sẹ́gbọ́n wọn fojú sunkún ẹ̀ ah. ah, eh. kẹ́sẹ̀ mi láyé láyé bẹ́ẹ̀ wẹ́ẹ́ bá gbójú ẹ̀yìn á fẹ́ pèfé lépè kí wọ́n fojú sunkún èmi èmi ah. <laughs> dúró náà sí ọmọ ẹ ló wá fẹ́ fojú sunkún. èmi mi ọmọ mi ọmọ mi ọmọ. ẹ jọ bá mi kó mi o. mo mo mo mo wo tèmi wá kí ni ẹkọ yìí. síbo. létí rẹ. mi ò rí nǹkan kan o. èyí. mi ò rí nǹkan kan bàbá mi ó rí ó rí náà rí. ṣé tí máa rí màá ní mi ò rí ni èmi ò rí kankan o. Hmm. eléyìí nǹkan. ẹ ṣe báyìí dáadáa ẹ má ṣe báyìí tọ́ọ̀nù ẹ. ẹ mọ tọ́ọ̀nù bú ẹ. ọbẹ̀ ọbẹ̀ hmm. hmm. èmi ò rí kankan o. o tún rí iná. mi rí kankan o. eléyìí nǹkan. ẹ mo rélè. five hundred naira mo rí o. o rí orúkọ tí wọn kọ sí. orúkọ five náà ni àti sí Central Bank of bàbá mi ẹ ṣáàṣì báyìí five hundred ah, bàbá mi èmi ò fẹ́ ọgbẹ́ eléyìí. o lórúkọ wá wá ní. ẹ máa ẹ wò bàbá mi ẹ wá ẹ máa yẹ ẹ mi lójú àwọn aráàlú òyìnbó. ṣé o rí àmúrí tí wọn kọ sí orí rẹ o rí wá ní. yàmúrí ẹ fọwọ́ yìí lẹ̀ jàre kí ló dé gan. yàmúrí wo ni ẹ kọ síbẹ̀. kí wọn kọ́ fi ta ni sílẹ̀. wọ́n jẹ́ kókó mọ́ síbẹ̀. ṣé ẹ rí pé olè oyè ní ti wà nulẹ̀ yìí ṣé ẹ mọ̀ pé olè olórí burúkú ti wà nulẹ̀ yìí sí ọmọ lélẹ́yìí àbí pa o. ọmọ gidi ni ọmọ lélẹ́yìí ọmọ ni mo bí sórí nǹkan tí fi ojú rẹ̀ rí. wá ní. wá gbogbo ẹ. wá ní. ṣáàdé ó lè bí ọmọ ìwọ náà wá wò fúnra rẹ̀ ó kọ́ ọmọ kan sí wàá gbé kú ni bó ṣe gbin yẹn wàá gbé kú ni. ẹ má sọ ìjà ìjà orogun. ẹ jọ ẹgbẹ́ kìíní wàá rẹ jẹ́ wo tó rẹ wò sí nǹkan kan bẹ̀ wọ́n ní. ọ̀rí bàbá one thousand one thousand kan five hundred mo fi hàn sóòrí bàbá bẹ̀ bí ẹ̀kọ́ sí. òsì bàbá kankan. ẹ lè mọ̀ wílì sí. wàá gbẹkú bẹ́ẹ̀ ni mo sọ pé kó tó máa wò mí dandan wàá gbẹkú ni kí ló kọ́ ẹ̀ ní ọ̀rọ̀ iná. kí ló ṣe jẹ́ ọ̀dọ̀ gbẹ́rẹ́ dẹ̀ ní ẹni tó jókòó sí. sọ̀rọ̀ ẹ̀ má jẹ́ kóró ogún ẹ̀ níbi tó tó kò sí jẹ o bàbá ò lè bàbá ò lè ẹjọ́ ẹjọ́ ló bá wù ẹjọ́ ló bá wù. ọmọ tàkà ò lè ọmọ tí wọ́n yìnbọn pa ọmọ tàkà ẹ̀ dà ó di ọmọ láàrin nù. wọn ò ní yìnbọn pa làbákẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olólowó ẹ̀ olólowó ẹ̀ sẹ́fẹ̀ ló bá mi kú èmi ọmọ ẹgbẹ́ kórìí mi náà kẹ́mi kórìí mi náà bẹ́ẹ̀ sì dàrú ẹ wò sẹ́ẹ̀rí ẹ tó gbé owó yìí àti wọ́n àtòwọn ẹgbẹ̀kùn. làbákẹ́ ọmọ tó wọlé sí i jẹ́ mo lè ní kó tójú lójú kù ẹ wo oṣù oṣù làbákẹ́ ìṣó ní ṣì làbákẹ́ tó wò mí oṣù làbákẹ́ ìṣó ayé mi ayé mi owó tí làbákẹ́ kó yìí làbákẹ́ kó owó gbogbo kún tiẹ̀ ṣé ń pè fún láyé dé kò lọ́gbà yìí. ẹ ṣe bẹ́ẹ̀ ti gbà padà ẹ kí wàá ní ogún. òun lọ́gbà yìí òun lọ́gbà yìí ogún ẹ̀ nínú ilé yìí òun lọ́gbà yìí. ẹ kó wa kọ̀ǹpútà ni mo rò pé nǹkan mi mo rò pé ah. nǹkan mi mú ọ ọyẹ ẹ hmm. tọ́lá ni gẹ́gẹ́ bí mo ṣe ń bá ẹ sọ láti ìjọ yìí gbà mí má wù mí ràn lórí ọ̀rọ̀ làbákẹ́ làbákẹ́ ò níṣẹ́ kò lábọ̀ ọmọ mi kàn ń rin règbèrègbè káàkiri ni ó dẹ̀ pé ìgbàgbọ́ tí ò níṣẹ́ òkú ni o ẹni tí ò níṣẹ́ wọn á fi lọ̀kulọ̀ lọ òun ni mo ṣe mú wa bá ẹ torí pé mo mọ̀ pé ó lẹ́nu ń bì wọ́n lálákòóso bíbà yìí nǹkan tó o bá sọ bẹ́ẹ̀ ni wàá bá mi wá iṣẹ́ fún un ní gbogbo ọ̀nà iṣẹ́ yòówù tí ì bá jẹ́ bó tiẹ̀ jẹ́ pé kó máa bá wọn fọbọ́ àbí kó máa fọ àwọn tọ́ḿbìlà báyìí tàbí kó máa fọ tọ́ílẹ̀tì làbákẹ́. jẹ́ kó rí ẹ pé o behave normally otherwise i wipe your face for you right now wàá bẹ̀rẹ̀ sí ní rí ìràwọ̀ sí kí ló ṣe é mi ò mọ nǹkan fẹ́ ṣe tí ò tẹ́ nìkan rí ẹni iṣẹ́ tó o bá rí ni tó bá wù ẹ́ kó o dà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ jàre ọmọtọ́lá ni jọ torí ọlọ́run iṣẹ́kíṣẹ́ ni kò dẹ̀ gbọ́dọ̀ má ṣe mo fi ọlọ́run bẹ̀ gbà mí má yẹ kójú tì mí àwọn èèyàn ti ń fi mí ṣe yẹ̀yẹ́ o torí ọmọdé yìí torí bó ṣe ń wòye ó stubborn ó stubborn gan. Ah, ah. torí tí n bá gba etí ẹ tí n bá gba etí ẹ ò ní fi etí yẹn gbọ́dọ̀ mọ́ láyé ah, kí ló ṣe é wo arábìnrin èmi ò ń ṣàǹtí mi o mi ò ń ṣàǹtí mi o àwọn náà ń halẹ̀ tán kì í mú lè rí wọn ṣe o. ẹ ṣe pé mo halẹ̀ ni. ẹ halẹ̀ ni. mi ò halẹ̀ ẹ àmọ́ mọ nǹkan tí mò ń sọ òun náà mọ̀ mí. màá gbá etí ẹ̀yẹn ti tó bí ẹ̀mẹ̀wàá action ni tèmi gbó èmi máa lù ẹ́ ni o màá bù ẹ́ bí eṣú. má sọ bẹ́ẹ̀ yẹn kò ní dúró. ta ni ṣé léyìí kò ní dúró kò ní dúró ìrọ̀lẹ́ pa á dúró. á dúró á dúró Aduro. in fact o ti dúró you have come to stay. Aduro. dúró. kóyè ni kò ní dúró eléyìí wàá dúró jù. ó tán nù mí. kò ní choice. ó tán ó tán nù mí. tí ju ti king of swagger lọ eh. ah, a dúró bàjẹ́ eh, eh, ní tó ṣẹlẹ̀ ni pé àǹtí mi ipa tá a pa ọmọ ọ̀gbẹ̀rì. a gbọ́dọ̀ pa ọmọ awo bẹ́ẹ̀ ọmọ burúkú dẹ̀ ṣe ilé fẹ́ kó bàjẹ́. kò ṣe ìyá. kò ní í fọlẹ̀ torí kò ní ilẹ̀ tó fẹ́ tẹ gbọ́ kó fẹ́ fọ yẹn olóńgbò ṣe ń sún àga lọ síwájú sún àga lọ sẹ́yìn àwáṣẹ gidi fún ṣèbí kó ṣáà ti máa ṣiṣẹ́ kó máa gbowó oṣù sódà kò ní máa rìn káàkiri kò ní máa rìn gbèrègbè káàkiri. ẹ jẹ́ kó wá bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ọ̀la hmm, aago mẹ́jọ àbọ̀. Ah! èmi ò lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní eight thirty o kí ló dé ah! mi máa gbẹ̀ kan máa dé lónìí máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní eight thirty mi ò lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní eight thirty o máa ṣiṣẹ́ máa fọṣọ máa rẹ́dì mi ò bẹ̀rẹ̀ iṣẹ́ ní eight thirty èmi fẹ́ fọṣọ o. oṣù bùnbalùwẹ̀ ni dáhùn mo ní ni orí ẹ̀ ò pé aṣọ òṣìwò ló fẹ́ fọ̀ tó bá jẹ́ ṣèjọba kan kí ló fẹ́ sọ. ẹ kọ́ ní ṣèjọba ṣé wàá ní kí resume to office lọ́la àní mi ni kó síbi kó fàrí get ready ni àbọ̀yàn máa set goal kọ́ ni máa fi lọ ni máa ṣiṣẹ́ lọ́la mi ò lè dúró ọlọ́run má jẹ́ òpẹ́ ó tó yí ẹ. ẹ tó bá sọ pé kí n bẹ̀ẹ́ ṣẹ́ lọ́la ṣọ́ máa dúró di twelve thirty ṣèbí fọlá nìkan ni àǹtí mi ẹja filẹ ẹja filẹ one twelve thirty lọ́la. àǹtí mi ẹgbà síbẹ̀ orí yín fọ́nká síbẹ̀. wà á rí ilé ta. wà á tó ti lọ ni làbákẹ́. orí àwọn àlebà bẹ fọ́nká síbẹ̀. ayé mi orí bóyá eré ẹlẹ́sẹ̀ toothpick. nǹkan tí mo máa ń sìn ló máa rí yẹn. ṣé n tẹ́ ń sìn rèé. tí mò ń sìn nìyí o gbà mí o ṣàánú mi o ṣàánú mi o má jẹ́ kí tèmi bàjẹ́ tán pátápátá báyìí lójú ẹ̀mí ẹ o. rádaràdà kì í bá wọn lágbàlagbà kékeré ní ti ń wọn lọ. ọ̀lẹ dànù olè alápá má ṣiṣẹ́ yóò tó dà fún ẹ ṣákẹ́tẹ̀ fi ẹ̀ lùbọ́ náà tí wọ́n fẹ́ gbọ́n tàbúrò lèmi àti ẹ̀ ṣé báyìí ṣe lù yìí yẹn. kí mo ṣe fún ẹbẹ yìí nísìnyí. àbọ̀ àjíyẹ dídẹ́gọ́ mi dídẹ́gọ́ bá sọ ìṣe àbúrò kúkú ni mo ní kò díẹ̀ má fi ẹ̀ṣẹ̀ rún gbogbo ní àyè rẹ̀ ṣé kémi ti sùn fún bíbá yìí. ibẹ̀ yẹn ló máa sùn bẹ́ẹ̀ ni mo sẹ́bẹ̀ yẹn ló máa sùn tó o fẹ́ dá wà lásìlẹ̀ yìí. èmi. dáa fún ẹ olóbu fẹ́ máa lápò ní mi ó ṣe ń mú toothpick wá látọ̀dọ̀ yìí wá ti lanu kó jọ gbogbo gbogbo nǹkan tó bá wà lè ní olóṣì ẹ̀rọ máa tó kó wá balẹ̀ jẹ wá balẹ̀ ọ̀la jẹ ọlọ́run ní gbà á máa wọ èmi là máa kẹ́ ẹ̀ lọ́sọ̀rọ̀ ìbílẹ̀ ẹ̀rín àrùn tákìtì yọ làbákẹ́ ọ̀bẹ ìyẹ́ bóyá ọ̀bẹ irú kan kan bí ọ̀bẹ gbẹ̀gìrì wèrè mú wèrè lóde baálé ilé tó gbẹ́kùn lé ìyálé ilé tí ó mọ ara ẹ̀ lágbá adìyẹ funfun tó mọ̀ pé àgbà ní tààrà ẹ̀ ọmọ làbákẹ́ hmm, báwo ni ẹ kó wa ọkọ àwọn nǹkan pẹ̀lú ọwọ́ mi náà ni o ṣe máa ń kí. làbákẹ́ níjẹ́ wo ló máa dáwọ́ gbogbo wọn ràn wọ́n ìdúró mo kàn jókòó kàn sí gẹ́gẹ́. àǹtí mi kí mo rẹ ṣe ebi tí wọ́n á bí hàn sí ni èèyàn máa ti dàgbà ebi mi kọ́ bàbá làánú ló yẹ kẹ́ bá sọ̀wọ́ bẹ̀ẹ̀sì iṣẹ́ bíi mi náà. o <laughs> ìwọ ló mọ̀ um, actually mo fẹ́ kó wá bá mi gbé nǹkan fún sista mi pẹ̀lú ọkọ wọn ni ọkọ mi ní kí n fún wọn ní owó kan then àti àwọn aṣọ nǹkan kan tó bá wọn ra bọ̀ èrò yẹn dẹ̀ ti máa pọ̀ ju fèmí jọ wá bá mi. àǹtí mi rẹ̀ fi gbogbo àwọn yẹn lẹ̀ ní gángan ló yẹ kí ẹ fẹ́ tù. Ah, wọ́ọ̀ bẹ̀rẹ̀ sí onídìí kankan onídìí ẹni tì ẹ fi wọ́n lẹ̀. ẹ mọ̀ pé mi ni búrẹ́dì ní family. èmi lolórí èmi lolórí ẹ èmi lẹ́kẹ́ máa ṣẹ́tù. àwọn pẹ́rẹ́ǹtì ẹ ò ní ìdí ẹ <laughs> ó dàpọ̀ everybody lọ́kọ́ mi ràn kàn wá fún ṣáà máa bọ̀. ẹ ṣùọ́ gbọ̀ngàn tó ń kó dé látàmì èmi kẹ sẹ́ẹ̀tù. má wọrí everybody la máa fún ní nǹkan máàpù máàpù máàpù máàpù bábà mi tó gbogbo kínní. ṣé mo pè é ẹ̀kan ẹ promise mi ní nǹkan kan. gbádùn ẹ̀ mo gbádùn ẹ̀ bàjẹ́. bàbá mi wọ́n bẹ̀. bóòlì. oríwo lẹ ń gbọ́ ẹ kàn jókòó sí ẹ ń dá ajá yé yé mi ò rí yín o. òbẹ́nu bàbá orin nu. mo rí ìjọ òbẹ́ bá wù. bàbá bàbá nù bẹ́ẹ̀ni. sẹ́ẹ̀tì àwọn yẹn ti bẹ̀ à ń tẹ́ gbọ́ pàṣẹ kẹ́ gbọ́ káyọ̀. lẹ́ńbò ló kọ́ ń pẹ̀ láwọn bàbá tó ti ń fi kí orin. àwọn orin nu àwọn orin nu. orin bá orin ilé titi kí ah, ẹ̀yin mọ̀. àwọn líjẹ́sì nu. ẹ̀yin mọ̀ múzíìkì. àwọn líjẹ́sì nu. pásítọ̀ mi wà gbọ́ pàṣẹ Saheed Òṣùpá ọmọ àlá. wọ́n kọrin kú àti wọ́n kọrin wọ́n kọrin báyìí gẹ́gẹ́ dìgẹ́ ló bukú làwọn ọmọ yìí. a ibo ló ti rẹ́rù. ẹ̀gbọ́n mi ni o àǹtí mi ló ní pé kí n fún yín o ẹ̀yin màmá mi àbèmí. sẹ́túndé ti dé ni. o ti gbé láti ìgboro eh! ah, ha. túndé ti dé. ìjọba ibùdó àtúndé. ee eh! eh, wọ́lá yẹn láìpẹ́ èjì àtọ̀kẹ́dẹ́ lẹ̀ ó wọ puma wọ́n ń bẹ bá rí skin wọn lásán yé o fẹ́ máa fún ọ yẹn tó yé o bá ẹ wọ̀ ọ́ kálọ́ náà kọ́ fẹ́ ṣe mí lábùkù kó bá wọn fẹ́ gbókè lápá kẹ́ fẹ́ ṣe ẹ́ lóore o kí lóore tó fẹ́ ṣe fún mi bọ́ọ̀ lọ dá mi sínú fámílì àwọn ọ̀gùn tí ní ẹ̀ kí èèyàn máa jọ pẹ́. dùnà sẹ́bi ti wà ọ̀dà ni. ẹ̀yin ò sọ pé kò dà bí tó bá dá ní sí à ń gbé. ẹ bẹ́ẹ̀ lọ sáàrin mọ̀lẹ́bí wọn. ẹ wo bàbá mi ò ń tún wọn kì í fún yín ní eléyìí eléyìí ọkùnrin àti ìwọ́n dẹ̀ pé ìwọ́n èyí tí wọ́n fún yẹ ẹ̀dá kò lè lọ. dédé máa fún ọ fúnra mi. ta ni gbọ́ bùkátà nulẹ̀ ta ni yanjú ọ̀rọ̀ nulẹ̀ kówó lè lọ́wọ́ ìyá rẹ̀ wò ni kówó lè lọ́wọ́ èmi gbọ́ bùkátà lórí. ọ̀gá bá insist o ẹgbà bá ti jẹ́ ẹjọ́ máa fà lára rẹ̀ kí èdè kan. ti sẹ́ni àti Oliver ńkọ́ àwọn ọmọ mi àti ìyàwó mi. mi ò mọ gbàgbé o ẹ mọ̀ mẹ́ta nìkan lẹ bí àmọ́ wọ́ọ̀bẹ̀ ṣé ẹ rò bóyá àǹtí tọ́lá ni inú wọn máa dùn pé ẹ fẹ́ yàwó ní ẹ̀gbọ́n wọn. kí ni ọ̀fẹ́ dùnú rẹ̀. n ò lè dùn mo bẹ̀ wọ́n mi àǹtí ẹ̀jọ̀ ọkùnrin tí ẹ̀jọ̀ bá mi fún wọn ní kàbúrò mi ni ọmọ bàbá mi orúkọ kan náà làjẹ́ rárá o kò mọ̀ mi. ẹ̀wọ́ báyìí pé ọlọ́run ẹgbẹ́rún ẹlẹ́rù lórí fífa tèmi sọ́wọ́ ìfẹ́ wà láà o. bàbá mi ẹ̀jẹ̀ ká jẹ́ kí àmì Eh? World best. World best. World best. Ilé ìjọ̀gbọ̀n. Alani baba, labake, eh, labake, làbákẹ́ Olive Surutu Ìyábọ̀ Òkò Láńkó No Network. Hey, hey. House of Commotion nìyẹn. fún orí yín dànù ẹ ti gbọ́ owó tẹ gbélé láti yankida hmm. èyí ò gbé wá láti lóyìnbó àyẹ̀gbà nígbà kúrò máa jáde. kí ló ṣe tẹ́ ìgbó balabala orí yìí ni èyí èrè ni èyí ò gbé wá. ẹ dẹ̀ pariwo ẹ ò gbé wá dé. ẹ jọ mo fògùn bẹ̀yìn o ẹ ṣe òkú. ẹ dákẹ́ wà ọkùn ẹ̀ bá sí oní olú ọpẹ́ ilé ọ̀fẹ́ yìí sáàpù ẹnu wa ń bí ẹ ọ̀pá máa pa ẹ̀ ni wà sọ́rí ẹ̀ yé ni mo fẹ́ kọ́ jẹ́rùkú ẹ̀ sì sí sọ́ọ̀rọ̀. mi ò fowó wálé. ó kì í ṣe kí jú ìbẹ̀lẹ̀ ni fún yín. ẹ kúrò lé ní Brooklyn ẹ gba JFK lọ ẹ dẹ̀ bára imú nítàlá owó tẹ gbére la. olùdígbò gbogbo eléyìí. alágbèrè sí ibà gbogbo eléyìí ẹ̀dẹ̀ náà ìgbé wa ń ṣe eré yín ṣé mo ti gbá yín. súnmọ́ mi báyìí kí ló dé ẹ wálẹ̀ ẹ lè pẹpẹ ó yá kìnì kìnì lẹ̀mọ́ kọ ẹ̀ pọ̀sọ́gà lẹ́yìn jọ. gbèsùmọ̀ mi. kí lè léyìí òtẹ́lú sùsókè. sùsókè. yéè òjì èèyàn ni o fẹ́ jẹ́ èèyàn. màámi bẹ́ẹ̀ mi ṣe wà yín máa ń nàánú obìnrin gan-an mo kẹ̀ sọ̀rọ̀ sí ìsìn owó tó gbélé dà. kò sówó lè yí. ẹ bọ̀ kẹ́mi ò ṣeré sí i máa fi wọ̀nyí wò sí i. ó fi ṣeré ṣeré o. wrong information. owó wà torí kó tutù kíni kíni sára sẹ́kẹ̀ wà ọ̀nà òtàkì tí onílẹ̀ lè sọ́ni kò tata yẹ ni àbí kò tata rọ̀nà alákè. kò sùn kò sanwó ajẹ́wọ̀ ẹ̀jẹ̀. sọ̀rọ̀ ọlọ́run ẹja ọwọ́ àwọn ọwọ́ mẹ́jà mẹ́jà ẹ lọ gbọ́ fún wọn ẹ lọ gbọ́ fún wọn. ẹlẹ́jọ́. ọkọ mi ọkọ mi bá mi dùn owó pọ̀ owó pọ̀ owó pọ̀ owó pọ̀. tó o bá bọ̀ bàtúnṣe rí. owó pọ̀ owó pọ̀ ilé o ṣe ẹ rí da. ẹ̀ka lọ gbọ́ wá gbà rẹ̀. àyè lọ́gbọ́ wá sẹ̀ ló fi ṣeré ṣeré ẹ̀ hàt bá kẹ́rù sí lára mo péré yín á dìbò. wà obìnrin ṣe ń bu ẹyin o jẹ èèyàn ní o fẹ́ jẹ èèyàn wà á ti ra ká gan o tó tẹ́lẹ̀ gbogbo ìtí mò ń bò yìí ọmọ sun sókè jẹ́ owó ṣe rí fọwọ́ tì. kan ní mágbélébùú rọra hùwà ọ̀rẹ́ rọra nítorí ọ̀la ìwà lẹ́gbẹ́ ní dókòmó àmọ́ rọra hùwà ọ̀rẹ́ rọra nítorí ọ̀la. ìwà ló yọ fújà lẹ́gbẹ́ òye èèbà ìwà ló yọ òfùwà lóbì o èèbà ó jẹ́ rọra ṣọ́wọ́ àwùwò torí àtúbọ̀tán nítorí àtúbọ̀tán. ìwálé kan ní mágbélébù rọra wà ọ̀rẹ́ rọra nítorí ọ̀la ìwálé gbé ní dókòmó àmọ́ rọra wà ọ̀rẹ́ rọra nítorí ọ̀la. àwòrán ẹ̀dá ni ìwà jẹ́ òye ohun tó jẹ́ ní ìwà ẹ̀ rọra o ọ̀rẹ́ mi rọra yé gbà jẹ́jẹ́ ó máa ma gbá gìrìgìrì àwòrán ẹ̀dá e. ni wà jẹ́ òye. ìwálé kan ní mágbélébú rọra wùwà ọ̀rẹ́ rọra nítorí ọ̀la ìwálé gbé ní dókòmó àmọ́ rọra wùwà ọ̀rẹ́ rọra nítorí ọ̀la ọlọ́run lókè èèpẹ̀ ohun abáṣe là gbá ọgbọ́n òdìgí afọ́kùn ogun ẹ̀san kan sí láyé àbálọ àbábọ̀ ẹ̀dá láyé a ó fàbọ̀ fún ọlọ́run tó ràn wá níṣẹ́. ìwálé kan ní mágbélébú rọra wúra ọ̀rẹ́ rọra nítorí ọ̀la oh ìwálé gbé ní dókòmó àmọ́ oh rọra wúwa ọ̀rẹ́ ẹ rọra nítorí ọ̀la.